We sincerely apologize to our brothers who may not be very good speakers of Yoruba, but we hope that they at least understand. Uh, I'm referring in particular to Brother Abdul Hakim, Abdul Latif, Abu Hanifa Inenemo. If you are on Facebook, you must be conversant with the name. Okay? Uh, Alhamdulillah, he's in our midst today, all the way from Wari uh, may Allah make you stay in Lagos a blessed one for us. Abdul Hakim, Abdul Latif, let them know you, please. That's what Abdul Latif for us. Um, Alhamdulillah. We also have one popular brother, also from Facebook. Uh, you must have come across uh, Inventive Buhari quite often. Okay, you want to meet Inventive Buhari here today? Where's Buhari? Okay, Barakallah, that's the brother there. Yes. Uh, may Allah bless our brother. If you are conversant with a uh, Google Play Store, you must have come across a, an app called uh, Network, what is it? Basic Networking, okay? Uh, he invented it. Okay, you should come across it on uh, uh, Play Store. And I was very, very proud when I learned that it is a Muslim brother, not just a Muslim brother, one of us who invented it. So may Allah add uh, more goodness to him and to every one of us for being upon the Sunnah and uh, projecting the Sunnah in positive light. We beg Allah the Almighty, uh, may we be a good reference point for all people who want to follow the Messenger of Allah sallallahu alayhi wasallam. Um, Abu Hanifa, I hope your Yoruba is not so bad that you can't understand when you spoke Abi, you'll understand okay alhamdulilayi that's fine so ohun tí agbàlérò láti bá wa sọ lẹ́yìn òun ni ọ̀rọ̀ tó dá lórí ẹ̀kọ́ àwọn ọmọ wa ní pàtàkì jùlọ fún àwa tá a máa ń ṣèwádìí nípa pé téèyàn bá fẹ́ dá ọmọ kọ́ fún rẹ̀ nílé tá à ń pè ní homeschooling kí làwọn nǹkan láti kíyèsí um, kí ni àwọn ibi tí a rò pé èèyàn ti lè sọ́pì tí ò bá ṣọ́ra ká kíra wá ń lọ ẹ̀ uh, irú ìkúnlọ́wọ́ wo la ní làbùkátà sí ká tó lè rí iṣẹ́ torí èèyàn lè wo rẹ̀ ń wò pé òun qualify fún àfáàlò òun òun tún kàwé tòun ti bẹ́ẹ̀ náà ó lè má tó ṣe bàtẹ́sẹ̀ tí bá ṣàlàyé ẹ̀ rí i pé mo kàwé Eh, mo mọ kéwú nìkan kọ́ lèèyàn fi ń tó o ṣe so uh, let me start with eh, kí ni tó yẹ kó jẹ́ mùrádì èèyàn àdìsọ́kàn ẹni tó tiẹ̀ fẹ́ ṣe homeschooling kí bẹ́ẹ̀ ni ò yẹ kó jẹ́ mùrádì ẹ̀ ìyẹn ni pé kí ni motivation fẹ́ni tó lòun fẹ́ homeschool torí pé téèyàn ò bá kọ́kọ́ gẹ̀ẹ́sì motivation right ó lè dá àárín méjì ọ̀nà kẹsì ẹ fẹ́ kọrin èyí tó pọ̀ jù náà ọmọ ìyá tó máa ń láwọn fẹ́ homeschool àwọn fẹ́ homeschool láwọn ìjà tó wá ń kó bá wa ní o tó ká bá wọn dá sí i ẹ máa gbọ́ dáadáa o èyí tó pọ̀ jù nínú wọn <clears throat> ohun tí mo lè sọ pé mo ṣàkíyèsí pé ó motivate wọn kò ju ọ̀wọ́n owó school lọ aleykum salaam torí pé owó school ti wọ́n gbogbo ẹni bá ti gbọ́ pé àpá kan school, rí a sọ fẹ́lẹ́ ẹ̀ pé tó àwọn náà kọ́ ọmọ sí skul mọ́ òun náà ń ro pé tọ́mọ àwọn bá ń kàwé ńlé tọ́rọ́ kọ́kọ́ táwọn lọ sọ síta yẹn á máa wà lápò òun so ọmọ ìyá mi lè má wàá wo ṣáwọn tó ṣe ṣáwọn ò tó ṣe so ó fẹ́ jọ bí ìgbà tá a bá ní motivation ká lè save owó skul yẹn ó gba igbá yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá táwọn bá wá ń púṣì ìyàwó pé káṣe káṣe káṣe tíyàwó bá rí bá mi ó ń bíjà lọ́pọ̀lọpọ̀ àwọn bíi mélòó kan tí kóra wọn wá bá wa rí pé ká bá wọn dá sí pé àwọn fẹ́ homeschool ó mú ní rárá téèyàn bá máa wá tẹ́tí gbọ́ àlàyé ó ń mú onírárá yàrá pé àwàlá ah, ó pé lórí rọrọ̀ sọ pé ọmọkùnrin yóò sá fún nǹkan kan jó wo skul lọ so mo fẹ́ ká gbà wípé a need the motivation tó ju parapẹ́tì owó skul lọ tàbá fẹ́ ṣe ohun skúlẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ kíní yẹn ẹ kù bàbá ṣẹlẹ̀ báwa jọ́sẹ̀ kò yẹ so ṣe rí òótọ́ ni pé kéèyàn bá ń home school ó lè fúnni láǹfààní àti save owó but ara fringe benefit ẹ̀ ni kò yẹ kó jẹ́ kí yẹn gangan nìkan tó motivate èèyàn because ẹni tó bá lè torí pé òun fẹ́ save owó ṣe homeschooling ó lè torí owó náà tó ń fẹ́ save kó fọmọ sí school tí ò dáa bẹ́ẹ̀ ni a nítorí pé òun ló cheap owó ẹ bá dẹ̀ ṣe mọ́ nígbà míì náà ni gíga ọjà tó máa rà bẹ́ẹ̀ náà ni a ṣe mọ́ so àkọ́kọ́ láti hádànù wípé torí pé skul wọn la ṣe ń homeschool rárá ó dìdí ní sáǹ torí ẹ̀ homeschool. nínú gbogbo nǹkan tó máa ń motivate èèyàn fún homeschooling kò sí ìtúgbà bíi pé èèyàn ní àníyàn pé a fẹ́ fún ọmọ ẹni lẹ́dùkéṣọ̀n tó ju nǹkan tá a rò pé skúlù ń tàbọ̀mọ̀ lọ. education wo ló jẹ́ ojúlówó education tí skúlù lè tàbọ̀mọ̀ wa ká mọ̀ kí la wá ṣe láyé gẹ́gẹ́ bí mùsùlùmí kí lọ́lọ́run ọba fẹ́ ká fi jábọ̀ bóun téèyàn bá mọ̀ pé bẹ́ẹ̀ ni ọlọ́run rán wa wáyé ká wá sí òun ni ẹ̀sìn náà la fi jábọ̀ ẹ̀sìn tá a wá ń sọ yìí kò ṣeé fà ìmọ̀ kan ṣe a ń láti kọ́ ká mọ̀ ká lò ó káwá bí ọlọ́run fọlọ́run tẹ́wọ́ gbà á téèyàn ò bá mọ̀ ọ́ báyìí ṣe lè kó dáa tó pẹ̀lú ẹ̀ ó lè má lè ṣe bí ìṣètọ́lọ́wọ́ fi tẹ́wọ́ gbà. àyà tí wàá mọ̀ ọ́ pọ́pọ̀lọpọ̀ wa ọlọ́run kọ oríire mọ́ wa wípé súnà lé wa bá lọ́wọ́ ọ̀rọ̀ àti ìdẹnu gbàrẹ́ ọlọ́run fi ní káráwọ̀ èèyàn tó wá tó ojú ọ̀nà súnà ṣùgbọ́n ẹ wúrọ̀ àwọn bàbá wa wọ́n ti kọjá àwọn stéèjì kan tó jẹ́ pé àti ẹ̀sìn rí ọ̀pọ̀lọpọ̀ wọn pé àánú ọlọ́run ló kù nípa pé kí ni ohun tó yẹ kí wọ́n fi pilẹ̀ fún ọkọ ni wọ́n fi pilẹ̀ fún wọn wọ́n mọ ọ̀pọ̀lọpọ̀ wọn lórí ẹ̀sìn bídà kò wá jẹ́ kí ọ̀rọ̀ tẹ́ tó jẹ́ fẹ́ pé wọ́n tó lówó súnà ń sọ tó jọ ọ̀rọ̀ gidi létí wọn mọ́ kò ní wò wá tó jẹ́ pé ìrọ̀lẹ́ làwọn ọmọ tí wọn máa lè bá. àwọn rọ́jú lọ síra wa sí ilé ìkéwò alẹ́ ilé ìkéwò weekend ṣé bẹ́ẹ̀ la fẹ́ káwọn ọmọ yìí náà tún kí tiwọn náà tún rí rárá ó wù àwa yìí pé káwọn ọmọ owó tó wọ yunifásitì tí wọ́n ti lẹ́kọ̀ọ́ ìsìláàmù débi tí èèyàn ní igé tó fi jẹ́ pé òun kó máa dẹ́rù bàṣẹ kọ́mọ wa ti há Quran kó lè tú tírà kó mọ èdè lárúbáwá kó dá láhán kó má jẹ́ pé nígbà tó bá dán kan làwọn nǹkan tí ò yẹ kó tiẹ̀ tó halẹ̀ mú máa wá halẹ̀ mọ́ wọn. ṣùgbọ́n ògede pé ọmọ ẹni ń kírun kúrò nílé tó fi ọyìn bá sùn kò tó ṣe lé ìtànsọ yìí. ògede pa ti sílé tó àdúgbò tí wọ́n ń kọ ní ẹ̀kọ́ ìdá wọ́n kọ́ wọn lórí ẹ̀sìn kò tó ṣiṣẹ́ yìí la fi máa ń rí pé lẹ́yìn tọ́mọ bá lo àìmọye ọdún sílé kí wàdúgbò tó wọ táwọn ọ̀rá dáradára bá ṣẹ́wọ́ sí i àtúnjẹ wọn ń pè torí pé ohun tó yẹ kó gbọ́yé pẹ̀lú Islam kò gbọ́yé. ẹni tó bá wá rìn mọ́ àwọn ẹgbẹ́ ọ̀dọ́ mùsùlùmí bíi NSF nǹkan ọlọ́run lè fi wọ́n ṣàánú ẹ̀ wọ́n ṣe wá pé sákì ìpè ojúlówó súnà lọ́wọ́ sí káfíṣẹ̀ Islam báyìí báyìí báyìí ṣùgbọ́n kì í tó gbẹ tó wá gbọ́ súnmọ̀ yìí náà institution náà ló dá àpá àbúrò bẹ́ẹ̀ láti wá ń bẹ̀rọ̀ yìí pé kọ́mọ ẹni tó wọ háyà ń tún sọ̀rọ̀ tí kùránì ẹ̀ kò sì dángájíá kí lárúbáwẹ̀ kò yànjú àwọn tíra tí ò yẹ pé ìyàn ó máa kọ́ láti dá òfin yanjú kọ́mọ ẹni ó ní àṣẹ́sì sí wọn tí ò bá tẹ̀ àwọn tán ó ní ìta lè fi kà wọ́n àwa wo irú program àlùkò ìsàlámù àti àlùbákà. I'll be going home with you please. Let's be So àwa wo irú àwọn program tí schools máa ń design àtìlábọ̀ fáwọn ọmọ. A lè pe ọmọ tó bá fẹ́ lọ fún normal, school, normal school, tí wọ́n ń wọlé láago mẹ́jọ tí wọ́n ń jáde ní táìmù tí wọ́n ń jáde sí ààyè kì í sábà sí fáwọn ọmọ wọ̀nyí láti fáwọn ẹ̀kọ́ tá à ń sọ yìí lápọ̀jù rẹ̀. ó fò ṣàìmọ̀ sí gbogbo wa wípé láyé ìgbà tiwa èèyàn lọ fún ìgbó jáde láago méjì ọ̀sán in most schools now in most schools eh, wọ́n láwọn ń ṣe extra classes fún wọn lẹ́yìn tó bá close officially even in primary school level wọ́n ń ṣe é. tí a sì mọ̀ lámọ̀dájú pé kì í ṣe pé nǹkan kan ni wọ́n ń kọ́ wọn tó pọ̀ tó bẹ̀ sásìkò tó wípé báyé ṣe dà àwọn teacher ní sọ́mọ̀ tó tó alaikum salaam àtúlá wọ́n realize pé earnings wọn owó oṣù wọn náà tó nǹkan láì jẹ́ pé wọ́n ṣe extra lessons fún kíkó wọn ò tó nǹkan so some proprietors tó dá lójú pé kì í ṣe péṣẹ́ tí wọ́n ń kọ́ àwọn ọmọ yìí ni ò tó náà ṣe ní the extra time àwọn náà fààyè yẹn lẹ̀ fáwọn teachers wọn wípé wọ́n lè fi wá nǹkan fún sálárì wọn kì í ṣe pa àrò bẹ́ẹ̀ àti bá proprietor school kan fà á pé ọmọ tiwa ò ní ṣe kiri tó dẹ̀ dáhùn pé rárá àwọn ṣe ní compulsory a ní kí ló dé tó fi máa jẹ́ compulsory ó nítorí pé àwọn teachers náà ní ìdí ẹ̀ láti fi augment salary wọn so àwọn ògbà kọ́mẹ̀ntì kan má ṣe káwọn ẹnì kan ò bá ṣe àwọn ìlú kan ò ní ṣe náà kí wá sọmọ kí wá làwọn fẹ́ kí wọ́n wé sí táìmù ẹ̀ ó máa wá jáde láago márùn-ún rọ̀lẹ́ aago mẹ́fà rọ̀lẹ́ bàtí táìmù tá ti délé tí wọ́n bá ti jẹun aftermarket oorun ti pọn mọ́ so kò sáǹfà ni kó fẹ́ kéwú àkémọ̀ nínú ìtawà ń jí pé ó wù wá kọ́mọ wá ó kọ́ ó mọ̀ kó tó wọ yunifásitì ààyè yẹn ò sí bọ́kọ̀ fún ṣẹlẹ̀ òkú ṣàkóso. sọ wá rí i pé a máa ní di program yìí tó yàtọ̀ sí nǹkan tó ń wọ̀ change nǹkan tó wà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn conventional schools fẹ́ni tó bá láníyàn pé àpòun fẹ́ kọ́mọ òun ó dà bá kó tó wọ higher education tó bá tẹ̀lé conventional syllabus conventional timing time tó wọlé time tí wọ́n ń jáde wọ́n á bá gbogbo àsìkò ẹ̀ wọ́n á fi so motivation yẹn òun ni òun tó yẹ kó uppermost in the mind fẹ́ẹ̀ tó bá fẹ́ ṣe homeschooling so a mọ̀ pé nǹkan méjì mójútó bá ṣe mójútó secular education à ń ṣe tẹ̀síkì ìyẹn ni pé à ń dún ní mọ́ kéwu ọmọ yẹn as a matter of fact tọ́lọ́n bá ní kéèyàn tẹra mọ́ kéwù yẹn pọ̀ mọ́ nípìnlẹ̀ èèyàn padà wá rí i pé ọmọ tọ́lọ́n bá rọ kéwù fún ìwé tó máa ń rọ̀ yàtọ̀ ọmọ tọ́lọ́n bá ti ní kí ti tẹ́lẹ̀ àti gbé nǹkan rò tó bá ń ka secular túbọ̀ nǹkan táwa náà experiment pẹ̀lú ẹ̀ mo dẹ̀rọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn schools náà jẹ́ ìlú ibi táwọn ọmọ ti ń fi kùránì bí hábẹ̀rẹ̀ ìgbé ó àtìs wọn gidi gan so motivation should be ipe afẹ́fọ́mọ wa kó kẹ́sìn Islam lákọjá àfa kó tẹ̀ tó wọ higher institution ìyẹn la ṣe máa níbi àkókò tó ju nǹkan tí conventional school ó lè offer ẹ̀ Another motivation is pé schools nowadays yálà ó jẹ́ standard school o ó jẹ́ substandard school o kò sí school kan these days tá a rí tá a lè fọkàn balẹ̀ sí pé tọ́mọ bá tiẹ̀ wọ̀ ó free pátápátá from social fitna àwọn fitna tó ń bá wọn mọ́jà schools ṣẹ̀rí ní primary level ó lè má peléke tó nǹkan torí pé àwọn ọmọ kéré wọ́n gbọ́ pàǹdàgbé mọ́ wọn àyẹ̀gbà tí wọ́n ní primary level tó bá tún wọ JSS adolescent JSS wọ SS eh, classes àwọn tó teach the secondary schools rí wọ́n lè sọ fún wa better irú àdánwò táwọn ọmọ ń gbó dùn láwọn levels yẹn. Ah, education is normal, so sọ yìí time time tọmọ difficult láti rè jù adolescent torí ní stage yẹn wọ́n máa ń fẹ́ assert eh, individuality individuality wọn pé personality àwọn yìí yàtọ̀ sí personality dádì àwọn mi wọ́n lè máa impose gbogbo ẹ̀ lóhùn lórí so self assertion yẹn ó máa ń jẹ́ kó dàbẹ̀ tó máa ń fẹ́ wà rebellious ní age yẹn. Ah, unfortunately taba taba kó ọ̀pọ̀ ọmọ jọ gbogbo wa náà kọ́la nínú dream tó dáa ta rò pé àwọn àìlùsùn náà lé fáwọn ọmọ wọn gbogbo àwa ta wá nínú dream tó dáa fáwọn ọmọ wa yìí náà kọ́la aráyè ìbójútó wọn so eventually ibi táwọn ọmọ bá ti ń oríṣiríṣi làwọn ọmọ máa ń gbé pàdé ara wọn ìwà abúlé rọrùn láti kọ́ ìwà rẹ̀ lọ la ṣe ṣàkíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ skul tó bá ti sí kókó lọ bọ́ọ̀d jẹ́ pé àníyàn àwọn òbí ni pé kó lè rámójútó wọ́n máa ń kọ́ oríṣiríṣi aburú látara àwọn tó jẹ́ fellow students táwọn òbí ò ráyè bójútó lè tiwọn. Um, For many parents, the time wa yìí dumping ground school jẹ́ àwọn òbí time èyí tẹ́lẹ̀ sọ pé ẹ fẹ́ kọ́ ọmọ yín tètè close kó tètè wálé torí pé ẹ fẹ́ kọ́ kí wọ́n lọ́wọ́ ọ̀rọ̀ parents mi bínú sí school tó ń sọ pé wọn ò ní ṣe extra classes nírọ̀lẹ́ a ní tó bá close aago méjì òun ò tí kúrò níbi iṣẹ́ obìnrin kan ló tún máa fi léyìí a ní tí wọn kọ́ báwọn kí ìgbà wọn táwọn bá close níbi iṣẹ́ towards Maghrib ní parent mission lọ mọ́ ẹ̀ ní school wọ́n bá ti close wọ́n á ní special arrangement pé wọ́n bá close òkun sì wà bẹ́ẹ̀ ní time báyìí. so dumping ground ti school jẹ́ ìlú ó jẹ́ kó ṣe wípé ọmọ táwa ń wò ipa fẹ́ rè lérè tí ó fi jáàmù yàn kàn fún wa níjọ iwájú ẹni ẹlẹ́ni tí ò ráyè bójútó tiẹ̀ tó ń wá dọ̀ǹpọ̀ ọmọ tiẹ̀ alaikum salam warahmatullahi wabarakatuh tó ń wá dọ̀ǹpù tiẹ̀ bí ò ṣe ráyè bójútó nígbà tó wà ní skul bẹ́ẹ̀ náà ni ò ráyè bójútó nígbà tó wà nílé àwọn tó teach ní secondary school rí wọ́n á sọ fún yín pé nǹkan míì tẹ̀yìn bàbá tẹ́ẹ̀mọ̀ nípa opposite sex àwọn ọmọ ìkìmọ̀ ní JSS level now in some homes àwọn ọmọ free access sí TV uh, eh, video player láyé ìgbà tá à ń sọ yẹn tó jẹ́ pé nǹkan mi ti bàbá gan á ń hesitate láti wò àwọn ọmọ yìí ń wò easily ká má tẹ̀ wá sọ ayé ìsìlẹ̀ tó gbogbo ẹ̀tọ́ lórí fóònù and àwọn ọmọ tó bá wá from family that are well to do wọ́n ní access àwọn nǹkan yìí kì í tẹ̀ ṣe big deal mọ́ now táwọn ọmọ bá ń interact lára wọn adult matter ó ti di nǹkan tó jẹ́ pé àmúṣeré ni láàrin wọn ní lẹ́bù tó lò bí jss a nínú àwọn ọmọ ìyá wa àti pé àáfà ni wọn tí wọn teach ní secondary schools tí wọn ń sọ experience wọn èèyàn máa rò párò sọ ni àtẹ́kọ́ wá rò pé eléyìí àárín àwọn tí kìí ṣe muslims nìkan ló ti ń ṣẹlẹ̀ ẹ ṣì o wàlúwàní even muslim schools àti bàwọn jẹ́ environment àwa ni ó lágbára púpọ̀ èèyàn lè try láti shield ọmọ ẹ̀ kó minimize influence ẹ̀ nǹkan tí fọ́ọ̀mù ní fún ní kó díẹ̀ bẹ́ẹ̀ kò ṣeé ṣe. bí parent kò bá wá ṣe ráyè ìfọmọ tó bẹ́ẹ̀ náà ni effect environment lórí ọmọ ló ṣe máa pọ̀ tó tá a bá wá dárò àwọn ọmọ ìjọ síbì kan tí ẹ tó wá ní very good and lucky dream fọ́mọ díẹ̀ tóun náà sọmọ ẹ̀ síbẹ̀ yẹn ó fẹ́ ó kọ̀ dáadáa tó wà lára ọmọ tí ọmọ ẹlòmíì akọ aburú tó wà lára ọmọ ẹlòmíì àfààní ọlọ́run ló lè má ní kọ́mọ tiẹ̀ ní òkọ́ ń bẹ̀ so àfi tọ́lọ́ bá tún wá fi àwọn alámòjútó tó strict dáadáa tó wá fi ṣàánú níbi táwọn ọmọ ìbá ti ń pàdé now that is even téèyàn bá ní kọ́mọ lọ board ní muslim school tọkàn ti balẹ̀ pé wọ́n rí àbójútó gidi ọ̀ tó bá jẹ́ wọ́n kàn lọ fún wọn padà tí ò ṣe pé wọ́n gbẹ nìkan pàtó tì wọ́n tó mójútó wọn ewu yẹn pọ̀ púpọ̀ so in addition to wípé afẹ́kọ́mọ wa yá àfa kó tó wà ní institution a tún ń gbìyànjú pé ká shield ọmọ wa from bad influence kó tó tó stage tí a ti mọ what is right and what is wrong ní point yìí àwọn tó jẹ́ educationist wọ́n máa ń béèrè question kan wọ́n ní tá a bá shield àwọn ọmọ yìí jù à níjẹ́ kán lè face reality ní society àwọn àwọn akọ̀kan pé principle wọn yẹn kì í ṣe principle Islam tó ní pàtàkì àwọn sọ ní wípé ká expose àwọn ọmọ sábúrú kí wọ́n lè wà use mọ́ aburú kaburú má bàa dẹ́rù bà wọ́n nǹkan tí Islam ní káwá ṣe ni pé kọ́mọ ní dáadáa tá a bá kọ́mọ ní dáadáa tó mọ kí ni dáadáa tó mọ kí ni ìdàkejì ẹ̀ tọ́lọ́hún ò fẹ́ ká wá bí ọlọ́run ọba jì kọ́lọ́run bá wa protect ẹ̀ pé ohun tó mọ̀ yẹn ká máa wá bí ọlọ́run ọba pé kọ́lọ́run jẹ́ kó rántí ẹ̀ tó bá rí challenge bọ̀tá mọ̀ bá wá ní rárá ká expose ọmọ ká burú kó lè wà yìí má burú ni ò ní jẹ́ ká burú ó ṣẹ̀rù bá àwárí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ńlá ò bá ti fi kọ́ pa wípé gbogbo àwùjọ tó bá ti burú ibẹ̀ gan ni kẹ́ẹ̀tì máa re àwọn ọmọ yín kó fi jẹ́ pé látara dídá burú mọ̀ aburú òdì ìṣọ̀rọ̀bà so píríncípù yẹn tó bá tiẹ̀ wọ́ọ̀kù fáwọn ni àwọn ọmọ wọn ò lórí bí wọ́n ṣe rí a rí pé àwọn ọmọ wọn ò ṣe é fi yangàn fáwa so tó bá ní píríncípù yẹn lọ́gbọ́n máa fi gbóyà torí tó máa sọ ní wọn á ní á ní courage àmọ́ ní èmi ò máa fà kan àáfà tí ò ní kọ́rẹ́jì ó lè ní kọ́rẹ́jì lórí àdúró kò sí pé àáfà tó yanjú ni àáfà súnà ni ẹ̀rú wa ń bà á láti sọ ohun tó yẹ kó sọ níbi tó yẹ kó ti sọ kò fáàdó ni tó bá fáà dáadáa tó lè gbọ́ súnà yìí ààyè ọ̀rọ̀ àfi tó bá ní mọ̀láde mi lòkù tó bá ní ìtẹ́sán mi lòkù kí nǹkan kò ní í ṣẹ̀rù bá láti jẹ́ kó sọ ohun tó bá yẹ kó sọ ṣùgbọ́n nǹkan kan wà táwọn máa ń kà fún intimidation àbí lack of self confidence alhaya ìtìjú táwọn ẹbí sọ fáwọn yìí pé ààrẹ ẹ̀sìn ni pé láyà tí ìlà bẹ̀rẹ̀ dáadáa ìtìjú máa mú wá ṣé tìjú yẹn ni intimidation ṣé kí n bá wọ ọ́fíìsì táwọn obìnrin sẹ́ẹ̀dì jọ síbẹ̀ tí mo rẹjú sílẹ̀ ṣé yẹn ni pé mi ní confidence. Ah, ẹ̀tọ́ mi wò ẹ̀kọ́ bí a kò ní confidence bí a mi ní confidence gbogbo àwọn nǹkan yìí làwọn máa ń kàkó pé àwọn ọmọ ò ní confidence torí pé tọ́ba yẹn tẹ́lá tẹ̀lé opposite sex wọ́n keep respectable distance ẹ rí i pé àwọn ọmọ wa tó jẹ́ pé halkọ́ wọ́n ti interact àkíkọ̀ eh, wọ́n ti interact eh, tọ́ba pàdé ní jọmọ́ service eh, bóyá eight grand wọ́n ti interact agbo ọkùnrin làwọn ọmọkùnrin máa wà agbo obìnrin làwọn ọmọbìnrin máa wà. so táwọn ọmọ wa bá ní kọ́ láti wà in the midst of women wọ́n lè má feel very comfortable àbí bẹ́ẹ̀ kọ́ ni torí pé wọn wà use more free mixing yẹn lọ́dọ̀ èyí tí ò bẹ́ẹ̀ sì yé aláwọn ọmọ yẹn ò ní self confidence torí àwọn ẹgbẹ́ wọn tó ní self confidence á fọwọ́ kọ́ fún sex lọ́rùn ìyẹn nìkan àwọn ní irú self confidence yẹn fọ́nà àwọn afẹ́fẹ́ àwọn ọmọ tiwa self confidence táwọn à ń fẹ́ òun ni pé ibi tó yẹ kó ti sọ é kó má pọ̀ zẹ́ ibi tó yẹ kó ti fi òdodo rí rẹ̀ kó má gbé lè dáàbò ká lòun dúró síwájú ẹ̀ bọ́rọ̀ ṣe rí bọ́rọ̀ ṣe fẹ́ ká sọ ká lè sọ kó bá dẹ́rù yẹn lẹ̀ ń wá àwa ní wàhálàhì ọkàn wa balẹ̀ pé tá a bá rí ọmọ abẹ́sì ní káàrí kò ní láàkẹ́ tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ àtọ́ọ̀ wípé ohun tẹ́yìn sọ yẹn ti ẹ̀fẹ́ ṣẹlẹ̀ rárá wípé ó ń tọ̀ kò ní irú confidence tẹ́yìn ń fẹ́ torí pé wọ́n home school ẹ̀ ni a dá wọn lóhùn wípé you still have five to six years of post secondary education ní òròpẹ́ nìkan kan ni wọ́n ń dín fún òfin home school up to degree level usually elementary náà ẹni bá ní Right. Anybody, anybody special gifts beyond elementary ló ń dín fún òfẹ́ ṣe wọ secondary most of us plan ni pé wọ́n bá ti ṣe jam kan wọ high institution ní university you have at least four years of university education you have at least four years tí course ẹ̀ bá jẹ́ course ordinary then you have one year of national service jẹ́ pé ó fẹ́ ó pọ̀ ó máa interact with other people so I mean well tọ́mọ bá tiẹ̀ ní irú interaction tẹ́yìn sọ pé ó máa meet abáko school ẹ̀ yẹn ó sì di five years five good years láti interact àwa rò yìí pé the cost of pé a fẹ́ shield ọmọ from aburú ní time tí ò tí ì dá ọ̀tún mọ̀ yàtọ̀ sósì tí cost yẹn bá jẹ́ nǹkan tẹ́yìn sọ pé látọ̀ confidence láti interact pẹ̀lú opposite sex yẹn ni eh, it is worth the price tó bá jẹ́ pé ọmọ wa wá gbẹ́kọ̀ọ́ ìtìlé a mọ̀ pé lè tọ́ eléyìí ò tọ́ by the time tó máa wá wá exposed síwá òjọ ẹni high institution ó ti mọ nǹkan tẹ́tù òun sọ nípa bó ṣe yẹ kóun ṣe the situation yẹn environment yẹn ò láti láti wọ̀ so à ń fi àdúrà sí àfọwọ́fẹ́ pé bẹ́ẹ̀ kò gbọdọ̀ rí àwa ń ṣiṣẹ́ tọ́lọ́ ọba rán wa àwa ń bẹ ọlọ́run ọba tó kọ́ lọ́run bá wa gáìdì wọn so tá a bá wé option tàbí wípé bẹ́ẹ̀ ni tá a bá ní social interaction ní lẹ́gùn kan torí pé à ń home school àwọn ọmọ wa university will more than compensate the fact pé àwọn ọmọ wa wá ń èyí tó yẹ kí wọ́n sá fún wọn kọ́ èyí tó yẹ kí wọ́n lẹ̀ mọ́ wọn kọ́ kan tó wà exposed the bad environment ìyẹn ní tẹ́sí wa fi kọ́ wa so intimidation nǹkan kan tó máa ń sọ pé a máa ṣẹlẹ̀ sáwọn ọmọ yẹn àwa ni wọ́n rò bẹ́ẹ̀ torí pé ojú táwọn fi ń wò ó ó yàtọ̀ sí ojú tí àwa fi ń wò ó so back again fún motivation àní alájọ pé a fẹ́ káwọn ọmọ wọn yanjú kí wọ́n dá apá kan tó wọn institution a dẹ̀ fẹ́ shield wọn from aburú tó wà ní àwùjọ and let me digress a little láti fi lọ kéèkì second point yẹn èdè pẹ̀lú àwọn ọmọ ìyá kan tí wọ́n ti gbé ní UK wọ́n ti gbé ní US wọ́n tó darí wá sílé wọ́n ti tó mi létí àjọ ń sọ̀rọ̀ wọ́n ti tó mi létí pé some schools, some Muslim schools in America láwọn locality tó jẹ́ pé mi máa to coke tó ti gbalẹ̀ ok coke Coca-Cola kan mo nílò tó ti mu cocaine àwọn àwùjọ tó ti gbalẹ̀ particularly money, particularly àwọn ìlú tó jẹ́ pé wọ́n very high black population tó jẹ́ pé drug addicts everywhere and there wọ́n some non-muslim parents wọn bá ìsìlámù wọn máa ń wá rẹ́gísítà àwọn ọmọ wọn sí muslim schools wọn ní kí ló lè fà á wọn ní wọn rí aláìsí pé muslim schools nìkan ni wọn ní strict discipline lórí àwọn ọmọ táwọn fò kíkí ń di drug addict ní kiri yóò ṣe ní mind láti wá fọmọ sí muslim school ṣẹlẹ̀ americans wọn liberal to some extent wọn ní kò kàn mú tó bá ti fẹ́ kó fẹ́ ní sóyè ti business tòun ṣáà ní pé àwọn ní responsibility to turn him out well wọ́n ní òwò oh, so àwọn gan realize pé Muslims bring up their kids better tẹ́ ẹ̀ bá tẹ́ ẹ̀ fi kú yìí tẹ́ ẹ̀ bá fi jẹ́ yìí sí pé we have something better ó mọ̀ gbogbo ọlá ọ̀pọ̀lọpọ̀ ọlá wọn Bill Cosby àbí ṣẹgbọ́ comment kan tó make lórí Islam recent tó tó ní kó ní problem tó ní yẹn nítorí wọn máa ń follow Bill Cosby. ó ní kíyèsí nípa wípé nípa wípé Muslims train their people better. They don't get addicted to drugs. They are not alcoholics they don't womanize ó ka àwọn virtues yẹn tó pọ̀ níbi pé èèyàn á ṣèmọ̀ wípé 'He bill come to realize dáadáa tó tó yìí nípa Islam what stops him from becoming a Muslim kì í ṣe òun nìkan lọ́wọ́ àbẹ́ẹ̀kù ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ celebrities yẹn jẹ́ pé tí wọ́n bá gbọ́ comments wọn nípa Islam èèyàn á wonder pé why are they not Muslims it is the pride. tí Islam require of them ni wọn ready láti sọ torí pé wọ́n recognize òdodo yẹn wọ́n á fẹ́ adopt yẹ ó lè rí ìgbé the end of his career ṣe any person tó wà ní entertainment industry owó kékeré kọ́ ni wọ́n make tó bá ti fẹ́ wà too religious so to speak even tí o bá tẹ̀ jẹ́ Islam gan lẹ́sẹ̀ even tó bá jẹ́ Christianity tó ń sọ fún làwọn ń tẹ̀lé tó bá fẹ́ wà strictly Christian a realize pé kèrè àwọn òun láti ṣe báyìí báyìí sí i decision yẹn ló máa ń difficult fún wọn jù tó fi jẹ́ pé èèyàn á máa gbọ́ wọ́n á máa pre-train yẹn free but wọn ò nílẹ̀ adopt yẹn so irú nǹkan tí Bill Cosby sọ yẹn ẹ lọ wá lórí internet ó ju bí mo ṣe sọ yìí lọ èèyàn á má gbòdò òkè àwọn tó pè yín náà recognize pé Islam has something special nǹkan tó special yìí làwọn sọ yìí pé àwa tá a wá ní kí la máa wá lọ wá ní tí kì í ṣe tiwa tí ò sùtù wa kiri tá a fún ma lọ fowó rà á níta tí tá a bá ní tá a fúnra lè ta fáwọn ọmọ wa. so motivation wa ni pé afẹ́kọ́mọ owó dà bá aṣíwájú òǹkóhùn. tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ wípé in because of wanting your child to turn out as an afa secular education ló máa wá sọ́fà ní ìmọ̀tí yín o pọ̀tùwọ̀lùwárì ojú òtí èmi wọ́n sọ pé ọmọ mi dà bá kò mọ̀wé ó ṣe é yan bọ̀ wájú ọlọ́run ti pé ọmọ mi ní dìgírì mẹ́ta pọ̀ kò mọ kéwú torí ó ní nǹkan tọ́lọ̀ náà wá ṣe ó ní èyí tí wọ́n ní wọ́n ó bí òbí lórí ọmọ náà èyí tó máa bí òbí lórí ọmọ òun lẹ̀sìn ọlọ́run ṣó fi kọ́ ṣó fi kọ́ èyí tá a máa jẹ lẹ́yìn tá a bá kú tán òun lẹ̀sìn ọlọ́run tá a fi kọ́ mọ́ tá a bá kọ́ mọ́ níwèé tó bá mọ́ ọ́ ó ṣe mọ̀ wíjọ òyìnbó lọ tọ́lọ̀ bá ní àtọwó fún ní o àwọn tó jókòó yìí àwọn tó mọ̀wé bí wèrè wà nínú wọn ọlọ́run ní yàrá wèrè wọ́n láyé àádẹ́ láwọn sáà ń kọ́ skul láyé ìjọ yẹn position tí mi wà lẹ́yìn èèyàn fẹ́ ni máa mbs bó ṣe rí nìyẹn tó àǹfààní ìwé tọ́lọ̀ bá ló máa fi dà láyé nìkan náà ni tó o bá ti rí dáadáa yẹn fi ti kójọ láyé kò sàárè àǹfààní kéwú ìjà níbi ìròyìn pé kódà káràtì kan tó fi kọ́ ni ládá mẹ́wàá kó tiẹ̀ ń kọ́ rárá pé káràtì kan tó ń pè ládá mẹ́wàá ká má wàá sọ wípé èèyàn wá rí kọ́ ó rí lò ó tún rí ti pẹ́lòmíì òbí tọ́lọ̀ wá ní kókọ́ mẹ́ ẹlẹ́sìn ó kàn kí ó kóun náà máa wá rìmájì irú kọmíṣọ̀n tó wọn máa gbà níwájú ọlọ́run táwọn ọmọ yìí bá ń ṣẹ̀sìn yìí yálà òun wà láyé àbóhùn tí wọ́n ti fi tágbà ń rè ní tí ẹ̀ ń bá ro gbogbo ẹ̀ papọ̀ tọ́lọ̀ ń wá ṣàánú ẹ̀ tó gbọ́ tó nà yìí ojú òní kì í pé àwọn ọmọ mi àáfàá ni wọ́n ó tẹ̀ jẹ́ pé wọn ò kàwé tó nǹkan yàtọ̀ sí kápẹ́ fi yanràn pé bàbá mi ọlọ́run kẹ́ pọ̀ ọmọ ẹ̀kan lọ́ọ̀yà ni ìkan àkáńtàǹtì ni ìkejì ẹnjìníà ni ó ń káàkiri gbogbo ayé ni ṣùgbọ́n tó bá kírun fún yín báyìí àánú àṣẹ yìí pé àdánwò lélẹ́yìí wọ̀láì kò ní nǹkan tí wọ́n fi yan gan-an so ẹni tí tí mo sọ yóò bá yé ọ̀rọ̀ homeschooling tẹ̀lé ó lè má make minute sí but ẹni tó bá gbọ́ nǹkan tá à ń sọ yìí yé pé rárá ìkan lọ́lọ́run ni kó ṣáájú ìyẹn làá náà fẹ́ tì síwájú afẹ́ ká níwèé náà so that àwọn tí ò tó wa ò ní halẹ̀ mọ́ wa tó ti yé kán ni pé àǹfààní ẹ wọ́n mí ẹ̀ wọ́n ni pé o tún wó ìjà wọn lọ nípa táyé yìí gan ẹ̀rọ á bá wọn pé a ah, gbogbo ibi ló dira sí so la ṣe ń bẹ náà wípé tá a bá ṣe homeschooling yìí àwọn ọmọ aláǹfààní yìí tí ò gbọdọ̀ má sí ń bẹ̀ èyí tọ́lọ́run wá fi ṣe tó ṣe secular education á wá fúyẹ́ nínú tọ́lọ́run bá fún wọn so that is that about motivation now tá a wá ló tó o ṣe ká tó lọ síbẹ̀ tó tó o ṣe yàtọ̀ sí pé qualification ẹni tó fẹ́ kọ́ ni and whatever a ní ìdí assistance ẹnìkan tó yẹ pé tí ò bá síbẹ̀ bó ṣe lè wù kó kàwé tó bó ṣe lè wù kó wọn kí ó tó tó o bá ti rí support ẹ̀ tún rò lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kó tó dáwọ́ lé and that is who your wife a ní ìdí support ẹ̀ kódà tóbìnrin ò bá sí ní àrọ́wọ́tó láti máa bá wa mọ́nítọ̀ àwọn ọmọ pé kó kàn tẹ̀ fún ní support pé bẹ́ẹ̀ ni èmi àti àbúlá fẹnu kò pé ká kú àwọn ọmọ torí pé pressure kò síbi tá a ti fẹ́ ṣe bábà sí pressure àwọn tó ń ṣe successfully wọ́n lè máa jẹ́ kí awareness ẹ̀ máa grow tó fi jẹ́ pé with time àwọn èèyàn padà wá mọ̀ ìyẹn ń lẹ̀ báyìí ibi tí wọ́n ti mọ̀ dáadáa the western world ni so tó home dé yan homeschool ní UK ní US o lè má ṣàjòjì sí wọn ọ̀lọ́dọ̀ wa ń bí yìí ojú dúdú nípa ẹ̀ So sọ́ni pẹ̀sì bá fẹ́ ṣe ẹnu máa ń kùn wọ́n especially from extended family members táwọn ò ní í fẹ́ ká báyé àwọn ọmọ jẹ́ fáwọn bọ́ ṣe ń gbàgbó wọn máa pè àwọ ẹ̀ pé tó tíjì bá bàjẹ́ tonídìí ló ń dá o àwọn ọmọ tó ń wó ran tọkọ ẹ láwọn ò ní fi wọn fi skul àwọn máa fún wọn ìfáwọn ọmọ yìí bá ẹ àpèyà ìwọ náà máa pè wọn mọ òun á lọ fẹ́yàwó mi so obìnrin tó bá tiẹ̀ jẹ́ kó fẹ́ fún yẹn ní corporation tẹ́lẹ̀ tó bá dẹ́rù àwọn nǹkan yẹn bá ẹ kàn di pé ajadanu ajadanu lóòótọ́ tí pẹ́sọ̀ bá ti wá mount láti inú ilé èèyàn ń rí ṣe so èèyàn ní láti kọ́kọ́ kárí àwọn obìnrin àlọ́hùn kéèyàn ṣàlàyé ẹ̀kún ọ̀kún ọmọ benefit ẹ̀ ṣẹ́rí nǹkan tóbìnrin bá fẹ́ ṣe wọ́n ń ṣe láàbọ̀ wọ́n máa ń ṣe tán ni àti báwọn náà jókòó láti sọ̀rọ̀ homeschooling kan ní àkọ́ wọn àyẹ́dẹ̀rí pé ah, ọlọ́run dá wọn dáa amọ̀ tútù ni wọ́n ìtẹ́ bá ti wọ́n mọ lágbára ọlọ́run ibẹ̀ náà ló máa tèèbù ó dàbí fáwọlá àti ìdágó làwọn náà ṣe rí bọ́n ṣe rí sọkọ́lọ́run tó àwọn náà ṣe ká lè rí wọn tún ṣe sọ táwọn bá gbọ́yé dáadáa gbogbo ẹ̀mí náà máa fi ń ṣe so èèyàn ní corporation ìyàwó èèyàn one láti of pressure dá máa wá and two láti bá ní mójútó wọn tó bá jẹ́ pé èmi ni mò ń kọ́ wọn gẹ́gẹ́ bí bàbá. tó bá jẹ́ pé èmi gan ni mò ń kọ́ gẹ́gẹ́ bí bàbá èmi náà ni máa lọ́wọ́ nǹkan máa jẹ I can't be at home all day for most parents tá a bá fún wọn níṣẹ́ tó yẹ ṣe for the day a ní ìyá tó máa wà lé láti máa mójútó wọn àìjẹ́ bẹ́ẹ̀ láwọn levels kan especially the primary level ọmọdé wà playful generally tó bá ti wọ secondary level làwọn náà ti mọ kí ìtumọ̀ education wọ́n ti ní green báwọn náà fẹ́ di engineer àwọn fẹ́ di pharmacist so wọ́n lè máa gbèrè fúnra wọn but ní primary level mostly ìgbaniwáfíà ní primary level mostly wọ́n wà very playful so èèyàn máa ní ìyá láti máa mójútó wọn obìnrin tí ò wá kọ pé pẹ̀lú yín kò sí bó ṣe fẹ́ àti sin aspect yẹn so we need to carry them along kájọ kan ní benefit yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa wọn kì í yàn achieve ló máa ń ṣe dìjà tí wọ́n ní ẹ̀jẹ̀ ká lọ ní ìsáàbù àwọn sísà yẹn máa ń sọ fún wọn pé ìsáàbù ìsáàbù sẹ́yìn kankan bí ìsáàbù ṣe ń ṣe kọ́ọ̀lù so lóòótọ́ lóòótọ́ tí wọ́n bá dé a máa ń rí aláìsí pé ìtìrí fóònù nìkan àhà àdáhùn ló kàn wà ok so a máa ń rí aláìsàn fẹ́ pé brọ́dà yìí ò tí ì ṣiṣẹ́ tó yẹ kó ṣe tó lórí ẹlẹ́hà ẹ̀ àbí kó jẹ́ pé ẹlẹ́hà àwọn shortcomings kan tí brọ́dà ní ìṣe cooperate pẹ̀lú ẹ̀ so lẹ́yìn kílẹ̀ kó jẹ́ motivation wa I need cooperation ìyàwó èèyàn ṣẹ́rí tíyàwó bá support yìí táwọn parents and extended family members tí wọ́n bá ọ̀pọ̀ọ̀sì yín ẹ múra kalẹ̀ wípé kọ́lọ́run bá yín dá sí kọ́lọ́run fi yìn yín láìpẹ́ láìjì táwọn ọmọ yẹn bá ti ń gbéṣẹ́ yín yọ wọ̀lọ́ọ̀hìn àwọn kan á máa jẹ́rìí sí pé à ah, àmọ̀ pé yóò rí báyìí àwọn tí wọ́n ṣe é wọ́n ń fi kọ́mẹ́ǹtì àwọn fámìlì wọ́n fi ń jẹ́rìí sí pé nígbà táwọn ọmọ àwọn bẹ̀rẹ̀ sí ní interact pẹ̀lú àwọn ọmọ míì nínú extended family làwọn náà wọ́n sọ pé ah ilé náà lẹ̀rẹ̀ sí ń kọ́ wọn wọn á ní bẹ́ẹ̀ ni so pressure yẹn á bẹ̀rẹ̀ sí ní dínkù díẹ̀ díẹ̀ ohun tó máa wá kò ní pé tó wọn àti ìlọsẹ̀ exam níta káwọn bọ́ọ̀lì tọ́ ọ̀sẹ̀ àwọn rí lóòótọ́ nínú interaction pé ah ó dàbí pé wọ́n mọ̀wé ó kù kán lọ ṣe external exam by the time tí wọ́n bá lọ ṣe something like common entrance ẹ máa bẹ̀rẹ̀ tó bá bẹ̀rẹ̀ ní common entrance nígbà tí o lọ sí conventional school àti tó lọ ṣe bóyá wà ẹ̀ tí wọ́n gbọ́ result ẹ̀ ọkàn wa ṣẹ̀ wá balẹ̀ pé àmọ̀ tó bó ṣe máa rí rèé ẹ̀rọ ọlọ́run kan pé ìkan náà family members láti fi wọ́n lọ́kàn balẹ̀ ni kì í ṣe nǹkan tí èèyàn máa ń fẹ́ fi yan gan ṣùgbọ́n ẹni tọ́kàn ò balẹ̀ fún ẹbí àdàmọ̀ pé kì í ṣe fún fún ìlàwọ̀ ìfẹ́ ni wọ́n ní sí wa àyà wọn já so bí wọ́n bá ti rí result àwọn ọmọ yẹn èèyàn máa ń fẹ́ in fact ojú ẹ̀tẹ̀lẹ́ máa tẹ̀wọ́n lágbo pétò àdúgbò fọlọ́ àwọn ọmọ yín ṣe dáadáa o wọ́n ní ẹ̀ẹ́n àníbẹ̀ yìí kí ni wọ́n mú ọmọ kan bá wọn ní Allahu Akbar ẹ̀ àwa náà àyà wa ń já nìyí ẹ mọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ yín kì í ṣe kọ́kọ́ ìlà yín pé tí kìíní ìbá bàjẹ́ kò ní jẹ́ ti yín nìkan gbogbo àrò tán papọ̀ by the time they see the result ọkàn wọn máa ń balẹ̀ pé a jẹ́ pé ẹ̀mọ́ ń tẹ̀ ń ṣe so a ní support ara àgbẹ̀ wa that is important tá a wá ló tó ń ṣe àkọ́kọ́ náà tí motivation yẹn bá jẹ́ nǹkan tí mo sọ ipe afẹ́kọ̀mọ̀ yìí yà á fà adẹ́pẹ́ni tó qualify láti ṣe jù ó gbọ́dọ̀ jẹ́ ní tó nǹkan ara ẹ̀ ní nǹkan tó máa kọ́ wọn as far as Islamic education is concerned. now sọ́mọ ẹni lè dá Kùránì àánú dé láì jẹ́ kó jáde lọ síta lọ sí mẹ́dírẹ́sà irú sáà gàràtú àbúrò. Ibrahim akọ àpẹṣẹ around, round kò sí around Ayub Ayub wà round àwọn kọ̀ọ̀kan Abdulatif Adégbìtẹ́ tíro àwọn yẹn bá láwọn ọ̀rán ọmọ síta lọ hakura èmi máa ṣẹ̀mọ̀ pé kí lọmọ yẹn ń lọ mú níta àyàfi tó bá jẹ́ pé wọ́n fẹ́ kó lọ fáwọn ẹ̀kọ́ kan níta tó ti yé sí yàtọ̀ sí fífi hàràfi Kùránì lé ọmọ lẹ́nu otherwise what does it take for a child to memorize the Quran tó bá wà lọ́ndà òbí tọ́lọ́mọ bá ní kóun náà mọ àwọn òfin tẹ̀júwìj tó lè ké kọ́mọ gbọ́ kí ló ń ké kó dẹ̀ mọ́nítọ̀ ọmọ mo gbà lóòótọ́ wípé kò ń ṣe gbogbo ẹni tó há náà náà wà ní the same category tó ti yé bẹ́ẹ̀ ni àwọn náà tún mọra wọn jura wọn lọ ṣùgbọ́n adúláṣe èyí tó kéré jù nínú téèyàn fi sọ pé ah, lágbájá kọ́rí ni ó há quran sórí hmm? ó ní hádà sí pé kó máa wọn fi tẹ̀jú ìjì kó máa fi ta sí lè dúró ibi tá àti lè dúró lẹ́bùn míì ni wọ́n béèrè pé áyà yìí ọ̀nà mélòó ló ti rí kọ́ nù quran lẹ́bùn míì ni pé gbólóhùn yìí inú súra olówó àti súra òní òsì ṣe pé ìyẹn kátígórì míì ni èyí tó kéré jù tí ò yẹ kọ́mọ ẹni má lè ṣe pé ah, Quran o láti bọ́kọ́rọ̀ dé náà ó wà lórí adẹ̀ka pẹ̀lú tajwid a rí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń gun òrí Quran ha ó lè mọ́nítọ̀ ọmọ láti ha in that all it takes is, pé ká ní ọ̀kọ́ mọ daily portion tó ń láti ha ká dẹ̀ mọ́nítọ̀ ẹ̀ pé tó bá ha nǹkan tó yẹ kó ha lọ́jọ́ yẹn kó kà á fún wa ká gbọ́ ká rí kó rinlẹ̀ kó tó move to the portion for the next day. Alaikum salaam wa rahmatulahi wa barakatuh so ẹni tó máa ṣe afẹ́kọ̀ọ́ fúnra rẹ̀ kó jẹ́ tó jẹ́ pé àáfàá ni láṣẹ ní àwọn tó wà most qualified láti fẹ́ ṣe ohun schooling làwọn tó jẹ́ pé àwọn fúnra wọn ń kọ́ wọn ní kéwú lọ́wọ́ ó ṣe ń kọ́ Quran ó ń kọ́ Arabiya pẹ̀lú ẹ̀ torí pé Quran kéèyàn ha tí ò ní Arabiya ó rọrùn láti gbàgbé ju kéèyàn ha kó mọ Arabiya lọ kéèyàn bá ti ń ha bọ̀ sọ pé every breath lórí nǹkan tó link mọ́ tó ṣáájú tó tẹ̀lé tí báàsì kan bá miss fẹ́ni tó mọ̀ túmọ̀ á mọ̀ pé túmọ̀ yóò jọra wọn ó yídì fún láti rìkọ́ọ̀lù ààrẹ ìgbà òun ṣe mistake bíi ju kéèyàn ha kó má máa rẹ̀ bí àlọ́ aláwọn tó lọ́wọ́ bá kú lọ́pọlọ tí wọ́n mọ lárúbáwá tí wọ́n dẹ̀lé kúrò àná but mùjẹ́rẹ́bù ni pé ẹni tó mọ lárúbáwá ó wà easy àfin láti retain Quran lẹ́yìn tó bá ha òun náà máa ṣe mọ̀rọ́jà àwọn àìsí àìṣe mùrọ́jà òsì náà àáfàá náà ló lè láǹfààní kóun fẹ́ kọ́ ọmọ ní lárúbáwá tóun bá ń home school rẹ̀ náà lẹ́yìn tó wá jẹ́ àfa tọkàn fi balẹ̀ wípé ó lè kọ́ Quran ó lè kọ́ ní mo máa ń tẹnu ha Quran ó máa àràbíyà kò ní kọ́ bó yanjú ẹ káàkiri àwọn mọ̀dárì subject méjì kọ́ ha Quran wọ́n máa àkéyídà ni wọ́n gbọ́yé a fẹ́ káwọn ọmọ wa kọ́ àwọn fundamental tira àkéyídà bíi àkéyídà tọ̀hàwíyà lùwàsísíyà àbí ìṣúlù sàlátà imam ahmed àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn fundamental tira yìí tọmọ bá wọn lárúbáwá you just need to introduce those tira to them ẹ rí i pé àwọn gan máa kà wọ́n síríálì tó bá ti mọ lárúbáwá na ẹni tó wá já àfa lónírú àǹfààní ẹni tí ò bá já àfa tó dẹ̀ fẹ́ homeschool tó dẹ̀ jẹ́ pé purpose ẹ̀ tó fi ń home school náà ni pé òun fẹ́ káwọn ọmọ láǹfààní pé wọ́n ní enough time fún kéwú advice a máa fúru wọn ni pé bẹ́ẹ̀ ṣe ń kọ ní secular subject nílé ẹ wá kan náà àwọn ọmọ ìyá tá a dárúkọ tán wà ládùúgbò yín tọ́lọ́run yóò dá kéwú fún pé kán máa lọ sọ́dọ̀ wọn lọ ha Quran lọ kọ́ lọ káwọn tíra àti yìí but the fact be pé any flexible program ó máa jẹ́ kó lè adjust sí timing táàfà yẹn bá lóun ní láti kọ láwọn nǹkan wọ̀nyẹn homeschooling nìkan ló lè ní flexibility yẹn conventional schooling kò lè fún wa ní flexibility yẹn lọ́pọ̀lọpọ̀ ṣe kí n rí achieve tọmọ bá ń lọ sí conventional school so nǹkan tí mò ń sọ ni wípé ẹni tí kì í ṣàfà tó máa lè ní ìrètí pé kọmọ òun ó dàfà látara homeschooling kó má sọ ìrètí tóun bá ń take care secular subjects kó seek assistance àwọn àfáàtà ní ọlọ́run bẹ́ẹ̀ tí a lè mọ̀ ṣọ́ra pọ̀ nípa yẹn àwọn ifọ̀ àpọ̀ dáadáa tọ́lọ́run yọ̀ǹda kéwú fún tá a lè ẹ̀ ní ti pé kàn jọ fún àtìsà láti fún àwọn ọmọ wa ní kéwú yálà ọmọ ń lọ bá wọn ní o àbí àwọn ní kò sáàyè tọmọ tìlẹ̀ wá bá wọn àwọn làwọn máa wá sílé yín ní táìm báyìí sí táìm báyìí ó lè bá wa dí ihò kéwú tí bàbá yẹn àbí ẹlẹ́hẹ̀ẹ́ ò mọ̀ ṣùgbọ́n kéèyàn mọ̀ ọ́ òun náà ní nǹkan tó dáa torí pé nǹkan téèyàn bá mọ̀ ó rọrùn fún yàn láti mọ́nítọ̀ progress ọmọ yẹn àti láti assist yẹn. now yàtọ̀ sí pé yẹn wá mọ kéwú ká sọ pé òun gan lọ́ba ẹni máa homeschool level tó fi fẹ́ homeschool yẹn òun gan gbọdọ̀ dángájíá níbẹ̀ ó dá mi lójú pé gbogbo àyè la gba primary school kọjá ọ̀pọ̀ dá mi lójú pé gbogbo wa la lè ṣe mathematics primary school mo fi máa ṣe example ni now àwọn iṣẹ́ mi wà nínú iṣẹ́ primary school jẹ́ pé tí wọ́n bá tẹ̀síwájú wa tó ló jẹ́ kó máa lè ṣe but most especially mathematics torí pé òun lọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sá fún. now ẹni bá máa kọ́ wọn up to elementary level ó yẹ kó lè dára ẹ̀ lójú nípa iṣẹ́ elementary school mi ò sọ pé dandan ni kó tẹ̀lé secondary school certificate tó bá ní sound elementary education tó ti yé ó lè kọ́ wọn àwọn èèyàn máa ń sábà sọ yìí pé a ní láti fún ọmọ tá a fẹ́ kọ́ ní gap ìyẹn ni kí ẹni máa kọ́ elementary ó yẹ kó ní bíi secondary education yes òótọ́ ni but kí ni nǹkan tá à ń wá ń bẹ̀ náà ni pé soundness kó má jẹ́ pé ẹni tó ń fúnra rẹ̀ ò dáńdájíá ló fẹ́ kọ́mọ tẹ́ bá wo nǹkan tá a ní láti pass in most educational systems fifty percent tábà wo nǹkan tá a ní láti depart in most educational systems between forty percent and fifty percent ni tó túmọ̀ sí pé ẹni tó gba elementary school kọjá tó bá mọ fifty percent of nǹkan tí wọ́n kọ ó pass but ẹni máa wá kọ́yàn you need to know more than fifty percent ṣe gẹ́tì sí so ìyẹn náà ṣe máa ń fìlì pé téèyàn bá fún ọmọ tó fẹ́ kọ́ ní gap educationally by the time tí wọ́n ti parí secondary education kò ní sí nǹkan kan tí ò yéèyàn ní elementary level yẹn tí ò ní padà wá yéèyàn ẹni máa teach ní secondary kó ní degree by the time tó fi máa jáde as a graduate of physics kò ní sí nǹkan kan ní o level physics tí ò yé tẹ́lẹ̀ tí ò ní padà ṣe máa ń fẹ́ kéèyàn fún ọmọ ní gap yẹn but ẹni tó bá dá lójú pé no òun ò ní ju elementary education lọ but òun mọ̀ òun tàn ká òun dáńdájíá ó lè kọ́mọ látọ̀yànjú even tí ò bá ní ju elementary education lọ ó rí à ọ̀tà àwọn èèyàn kan wà bẹ́ẹ̀. so the important thing náà ni pé lẹ́kùn tí wọ́n fẹ́ fi kọ́mọ yẹn kéèyàn mọ àwọn ọṣẹ yẹn dáadáa ìyàtọ̀ wá wà láàárín pé mo mọ̀ mo gbàgbé ẹ̀ àti pé mi ò mọ̀ kò yé mi ẹni tó bá rántí nǹkan kan kan pè ní hcf lcm ó lè má àwọn tí báwo la ṣe máa ń dèrà ìbẹ̀rẹ̀ but ó mọ̀ dáadáa tó gbà pé òun ṣiṣẹ́ yẹn òun bò òun mọ̀ ọ́ it doesn't take too long ẹ̀ ní jẹ́ kójú tì mí ni tẹ bá mú elementary three àbí elementary four kan ti ń kọ́ wọn how much time does it take kéèyàn wá time two hours revise that topic èyí kéèyàn tó bá jẹ́ pé yẹn gbọ́ yé tẹ́lẹ̀ o á rè kọ́ rẹ̀ nǹkan téèyàn bá ti mọ̀ rí bí ẹni tó ti há kúránù rí ni tó bá fẹ́ ṣe mọ̀rọ́jà time tó ní láti revise ẹ̀ kò tó táìmì tó ṣẹ̀ fẹ́ ha so àwọn iṣẹ́ tó bá dára yìí wípé èèyàn ti mọ̀ rí nínú iṣẹ́ elementary school ṣùgbọ́n tí ò rántí tó bá ti decide kóun fẹ́ ṣe homeschooling kó má tìjú pé iṣẹ́ láéláé ló tún padà bí á kó àwọn òwe yẹn síwájú á go over there á sọ́ọ̀bì wọn á dẹ̀ make sure pé gbogbo question yẹn pátá lòun rí dáhùn èyí tí ò bá rí dáhùn ń bẹ̀ kó rántí pé fifty percent kọ́ lòun ní ìdílé báyìí kó béèrè lọ́dọ̀ àwọn tán bá lè mọ̀ pé òun ṣe kíní òun ṣe kì brọ́dà kò ní fẹ́ rántí bíbá yìí ẹ mọ ìwé àkáǹtì kan náà pè ní etukudọ ẹ mọ gold there was a year tí mo rí báyìí bẹ́ẹ̀ mi ìrántí kan náà àwọn brọ́dà gbà tí mo sọ fún pé mo ní problem so gbà tí mo wá gbé problem wá ní à ah, nfa kílẹ̀ ló fi ní ìfún kò rí correlation láàárín nǹkan tí mo ń ṣe àti etukudọ mi and I was trying lórí kíní fúnọ́tì pé bookkeeping téèyàn bá ń ṣe business ẹ ní elementary bookkeeping to keep your account clean now mo mọ̀ pé mo ti ṣe rí bọ̀tún ìrántí ẹ̀ so ìgbà tèmi náà lọ revise ẹ̀ àwọn problems kan wà tí mi ò rí result so mo á meet brother yẹn pé kó jọ kó put me through so bẹ́ẹ̀ náà lèèyàn máa ṣe pẹ̀lú àwọn ìwé elementary school èyí tó kọ́rí tó dẹ́ lójú kó gbọ́yé bọ̀ tó rántí ẹ̀ lọ revise ẹ̀ èyí tó bá mọ̀ wá solution sáà problems yẹn kó tó bẹ̀rẹ̀ sí ní problem? now ẹni tọ́lọ́mù bá wá ní kíkọ́ ẹ̀ má kọjá elementary level kó má kọjá àyè òun fẹ́ handle iṣẹ́ secondary ajẹ́ pé ibi tọ́lọ́mù ló máa lè ṣe mọ́ náà ló ṣe mọ́ yẹn àwọn èèyàn máa ń béèrè pé táwọn bá ṣe elementary level táwọn bá gba tíṣà láti máa kọ́ àwọn ọmọ ní secondary level ńkọ́ èmi máa ń advise against it reason ni wípé ṣé àwọn secular subject yẹn èyí tó pọ̀ nínú àwọn tíṣà kan máa ń gbà pé kí wọ́n kọ́ wọn lé eh, the desire to earn money ló gba wájú fún wọn. so tẹ́lì tí wọ́n ń kọ́ mi ò bá lè mọ́nítọ̀ nǹkan tí wọ́n ń kọ́ mọ́ kó tó realize pé apẹ̀rẹ̀ ló ń pọn mi sí ọjọ́ àti lọ. so ẹni tó bá fẹ́ ìwọ̀n nǹkan kan wá fún àwọn ọmọ òun lé is in a better position tóun fúnra rẹ̀ tó bá ní education tó kọjá lẹ́bù yẹn sọ́dà á lè mọ́nítọ̀ kí ni wọ́n ń kọ́ ọmọ ẹ jẹ́ fún example kan one of my children ó lo ọdún kan àti oṣù bíi mélòó kan ní elementary school ká tó withdraw ẹ̀ and one of the things tó motivate me mo fi withdraw ni pé níjọ́ tí wọ́n kọ́ wọn ní eh, eh, decimal point movement decimal point ó gba àwọn iṣẹ́ pọ̀tìgbà táwa jókòó ti torí pé àwa máa ń mọ́nítọ̀ ó ń ṣàrìn ní skul tíṣà ń fi ń ṣàrìn pé àwọn kọ́ wọn dáa ọ̀pọ̀ mọ́ṣẹ́ táwa ń ṣe lé tó ń gbà tọmọ yìí délé táwa béèrè pé báwọn máa ṣe ṣàlàyé decimal point wọn náà kàn síra àwọn multiply káwọn máa mú bu point yẹn àbí ṣé bẹ́ẹ̀ náà nàìjíríà kọ́ pọ̀tọ́mù ò bá understand concept kí ló fàtà fi mú bẹ́ẹ̀ á kàn hàkìlì ẹ̀ sórí ni tí question ò bá gbabi tí Teacher ti ń ṣàbẹ̀ wá ọmọ yẹn torí pé kò understand concept yẹn so ẹni fẹ́ kọ́ àwọn ọmọ tóun fúnra rẹ̀ tí kì í bá ṣe pé kò understand the concept dáadáa àbí kóun gan ní education tó kọjá lẹ́bù yẹn tó bá gba tíṣà láti ta motivation tíṣà ni pé òun fẹ́ pawó ìkọ́ tó máa fáwọn ọmọ ìkọ́ kí wọ́n understand the concept kọ́ ìwọ́ fìrí ìwọ náà education tó kọjá lẹ́bù yẹn o nílé mọ́ nítorí ọ̀ṣẹ́ tẹ̀lé yẹn ṣe so ó máa affect àwọn ọmọ yẹn negatively la ṣe ní yàtọ̀ sí paramọ́ kéwù ìbá lẹ́bù tá a ti fẹ́ homeschool ọmọ afẹ́káwà fúnra wa ká mọ̀ ọ́ lámọ̀dájú àwọn tó tún wá láàdvantage jù tí wọ́n bá tiẹ̀ rí bẹ́ẹ̀ ni àwọn ní second education àwọn tó ní higher education àwọn tó bá ṣe science subject ni ìdí tó ṣe rí bẹ́ẹ̀ rí ọmọ ẹni máa ṣe social science ni o a ṣe art ni o whatever tó mọ fẹ́ ṣe kò ní í dáa kọ́mọ máa mọ àwọn science subjects kan they are so fundamental in today's world tó fi jẹ́ pé gbogbo bí tọ́mọ fẹ́ yà sí science wà so basic fún láti mọ̀ especially àwọn subjects bíi math eh? uh, biology uh, physics chemistry kò yẹ kọ́mọ máa mọ̀ wọ́n to some level kó tó yà sí tó fẹ́ yà sí the world is becoming so complex technological gadgets wọ́n turn wọn out by the day jẹ́ pé èèyàn máa look like a caveman tí ò bá ní background science rárá so ibikíbi tó máa fẹ́ yà sí kò yẹ kó má ní àìdíà science òbí tí kì í bá ṣe pé àwọn ṣe science jáde either a professional science course or pure science tó bá láwọn fẹ́ school. èmi máa ń discourage wọn pé ẹni tó bá jẹ́ àfa tọ́lọ̀ tó wá ń tẹ́lẹ̀ pé a professional science course or pure science course ló ṣe wọ́n ní advantage lórí any other person. àìjẹ́ bẹ́ẹ̀ àwọn ṣẹ́tẹ́ rí bẹ́ẹ̀ ní ability láti fi kọ́ ọmọ yẹn ẹ máa gbàyàn láti ta láti wàá bá yín kọ́ ọmọ ni. at any rate ẹni tí English and maths ẹ ò bá dángájá kó má tẹ̀ dábàá ẹ̀ English maths àti náà ẹ jẹ́ kí n parọ́ kankan yín sẹ́rí gbogbo nǹkan tá à ń pè ní elementary education iṣẹ́ méjì yẹn ni ní primary school level English math as a matter of fact my own personal experience ni pé àwọn ọmọ wa for the first few years lẹ́yìn pé à ń kọ́ wọn ní eh, Quran Arabiya pẹ̀lú method tá à ń lò nílé kéwú pé method náà là ń lò fún wọn a máa ń focus lórí math English for a few years math English gbogbo science subject yẹn àfihàn àti bẹ́ẹ̀ for some time tí english ọmọ bá ti dángájíá tó bá mú ìwé science tó kà á ààyè kí maths ọmọ bá dá science òní dẹ́rù bá so tọ́mọ bá ti gúlè english and maths ó máa ń fún ọ ní confidence at some point ẹ̀yin kọ́lẹ̀ tí ẹ máa ní láti ṣàlàyé àwọn nǹkan kọ̀ọ̀kan ẹ̀kan gáìdì ẹ̀ ni a kà á ààyè ẹ̀rí pé iṣẹ́ gss ó máa rọmọ lọ́rùn kí english and maths rẹ̀ tó bá ti dángájíá ní basic level yẹn. now um, ọmọ tí àwọn òbí ẹ̀ tó bá wá rí i pé àwọn ní agbára ti kọ up to secondary level question kan táwọn èèyàn máa ń béèrè ni pé practical ńkọ́ mo rò pé iná máa wọ́n dà èmi wá sọ fún èmi máa ń dá wọn lóhùn pé tó ní kí ẹ̀ máa fi yunifásitì yangàn máa fi OAU yangàn ó wà náà àwọn best universities Nàìjíríà ṣé ń gbọ́ mi OAU lèmi lọ mo máa ń sọ fún ọ pé ní OAU ní first year ní ìmọ̀ àwọn tó lọ OAU ṣì wà dáhùn àbúwáṣẹ̀ àbúwáṣẹ̀ wà dáhùn mi mọ̀ pé ó ti change sí o ní first year physics laboratory wa ṣe mọ bẹ́ẹ̀ yẹn canipas ẹ mọ̀ measuring instrument yẹn bó ṣe kéré tó yẹn ní practical lab wa àwa méje là ń ṣe ẹ̀yọ kan. Our méje. àwọn tó lọ schools in the city is not even school abúlé wọn rí phosphorus rí láyé wọn. mo wá wọ́ndà pé practical wọlé ń sọ what practical are you talking of? mo tiẹ̀ wá ṣe nǹkan kan àwọn schools tó wà ní environment mi ìfẹ́ máa dárúkọ kọ́mà ní mo borúkọ àwọn jẹ́ mo wá pe àwọn ọmọ kọ̀ọ̀kan mo ní báwo ni chemistry practical ni báwo physics practical ni ẹwàtí ọ̀rẹ́ wa àlásọ̀ àlásọ̀ ìgbó alámọ̀ ó teach nínú àwọn school kan lẹ́yìn environment yìí ó kọ́kọ́ kú sẹ́rìn The practical yẹn ṣó exist wọ́n ṣàkọ́bí kan tó pè ní laboratory ṣe pé àwọn supervisors wọ́n láti rí kan tó approve school but school mélòó lọ kí ni wọ́n rà síbẹ̀ so àwa rí i pé ìjọba wa náà motivation ló wa náà ṣe ní nǹkan tó ń pè ní alternative practical paper so ó ní pé ní ó lẹ́rù yẹn wọ́n táwọn ọmọ wa ní ìdẹ̀tẹ́ńṣẹ́lẹ̀ pé wọ́n mọ orúkọ àwọn nǹkan wọ̀nyẹn wọ́n mọ̀ pé tá bá ń sọ̀rọ̀ eh, efabisent phosphorus ní property yẹn àbí wọ́n á kọ́ lápọ̀ sórí ni tọ́ bá dé high institution èyí tọ́lọ́run bá ní chemistry ló máa méjọ̀ àbí nǹkan tó relate mọ́ ó máa kojú ẹ̀ tó ti yé but ní o level eh, emphasis táwọn educationist máa ń fẹ́ lè lórí practical yẹn a máa sọ pé wẹ́ ó lè ọ̀pẹ́ ìlú òyìnbó kọ̀ tẹ́ǹdé báyìí. so ẹ̀ẹ́dẹ̀ rí pé àwọn ọmọ tí ò ní laboratory rí tí wọ́n kọ́ lápọ̀ sórí nínú alternative practical paper yẹn wọ́n tún lè la àwọn ọmọ tí wọ́n sọ pé wọ́n ní laboratory school wọn. so àwọn nǹkan tó máa ń fi intimidate wa ni mò ń sọ yìí. wọ́n sọ fún mi pé báwo lọ́mọ yìí fẹ́ ṣe practical àbíkọ́ sọ pé báwo lọ́mọ yìí ṣe máa interact tó ti yé excursion àbí bẹ́ẹ̀ ni wọ́n ní káwọn ọmọ lè lọ fún excursion ara ẹ̀ náà ni mo ní bẹ́ẹ̀ ni kí ló ṣe excursion lé ìwọ̀ fẹ́yìn náà tẹ bá ti sáà pẹ́ẹ́fẹ́ káwọn ọmọ yín lọ excursion àwọn ibi tá a lè visit wà zoo wà nìbàdàn ẹgbẹ́ summer station wà níbì kan choose a place tẹ́lẹ̀ fọ́nmọ́sí lè benefit tó ti yé àwa la lè káàárẹ̀ láti ṣe bẹ́ẹ̀ kì í ṣe pé kankan ṣe léèwọ̀ fún wa tá a bá rí two three families táwọn náà fi pé àwọn lè come together káwọn jọ kó àwọn ọmọ àwọn lọ síbì kan láti lọ wo nǹkan kan kò sí nǹkan tó ṣe léèwọ̀ àwọn ogunlálé visit lẹ́kọ̀ọ́ yìí tó máa ṣàǹfààní fáwọn ọmọ ibo fine the museum kí ló ṣe léèwọ̀ fún wa however however mo gbà wípé ó easy as a school láti kọ̀wé sí factory pé àwọn ń kọ́ àwọn ọmọ bọ̀ ju as individuals lọ there is no doubt about that so ìyẹn máa jẹ́ ara cost okay the price you are paying for homeschooling pé àwọn ọmọ lè miss àwọn nǹkan wọ̀nyẹn tó ti yé not aha. okay wọ́n á lọ join wọn jọ̀dá kúmọ̀lá ọ̀tẹ́ra ṣẹ́gbọ́n pé àwọn schools kan tẹ̀ ti ń fi option yẹn sílẹ̀ pé ẹni tó bá fẹ́ kọ́mọ wá tí kì í ṣe ọmọ school àwọn tó bá ti lè sanwó kan ṣẹ́ni the good thing about the capitalist environment ni pé it makes everything possible once you have the money <laughs> it makes everything possible na mo ronú sí nǹkan kan jọ́kan jọ́kan sọ̀rọ̀ practically nígbà tí mo mọ the extent táwọn schools fi láàkì laboratory functional laboratory mo ní which is good business tá a bá ráwọn èèyàn kan tó bá lè kọ́ private laboratory pé ẹ̀yin schools tẹ́ẹ̀ lè afford àwọn materials yìí who will buy them ẹ mú ọjọ́ kan láàrin ọ̀sẹ̀ tẹ́ máa káwọn ọmọ yín wá ṣe practical candidly kí ni tó bá lè èèyàn sharp business wise it is about looking for things needed and providing them so táwọn schools ò bá lè àkórí pé àwọn chemicals some of them are so expensive láti rà so pé àwọn bá lè invest owó sí ó dẹ̀ make ó commercialize lábẹ́ pé kí schools máa wá kọ́mọ wá before you know it ẹ rí i pé nǹkan tó miss yẹn èèyàn máa provide ẹ̀ so kò sí nǹkan tó ṣe excursion waterview léwọ̀ fáwọn ọmọ wa táwa náà bá sí pé a ní time láti organize ẹ̀ fún wọn. now um, mo sọ̀rọ̀ pé kéèyàn handle level sípẹ̀ ẹ̀ka tá bá rí pé ipa wò ká education and we have to employ people from outside láti ṣe mo ti bẹ̀ wáyé pé kó jẹ́ subject táwa fúnra wa mọ̀ tí ò bá jẹ́ subject tá a mọ̀ a jẹ́ pé a máa ní ìdènà kí a máa bá wa mọ́nítọ̀ kí ni wọ́n ń kó àwọn ọmọ yẹn kó tó di pé wọ́n máa tọ̀ dé level tán lè fi ṣe external exam but while we are teaching them tó bá jẹ́ pé à ń kọ́ wọn fúnra wa àwọn èèyàn máa ń bẹ̀rẹ̀ pé syllabus ò ní ká lò ó wà nínú nǹkan tó máa ń fi intimidate yàn tó bá sọ̀rọ̀ pé àwọn ò ní interact tó bá sá tó sọ̀rọ̀ pé wọn ò ní lè lọ fún excursion tó sá tó sọ̀rọ̀ laboratory tó sá wọ́n á ní syllabus wo lẹ fẹ́ lò fún homeschooling ó require special syllabus èyí ò mọ special syllabus tó require because àwọn tí wọ́n jẹ́ trained educationists not designed syllabus from Ministry of Education. So all I need to do is to get that syllabus, not than standing bookshop. Of course, once spread there, kó jẹ́ five years for secondary education àbí six years for secondary education, you ló máa wá one ọdún mélòó don't make káwọn ọmọ ẹ̀ ti kọ́ bẹ̀. And let me tell you this, on my ń she homeschool hold more than enough time to cover syllabus in record time torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ bí ìranù bí ìranù àti bẹ́ẹ̀ kúrò náà fún ọmọ ń kéwú ó ń lo táìmì ẹ̀wá ẹ̀dì tí ìbá ṣe kí wọ́n lọ fákìíkọ̀ wọ́n wá fún hálùkọ̀ wọ́n pàdé kúkúmà àbí ó ń bá àwọn ẹgbẹ́ ìṣeré nílé bọ́ọ̀bù dì í there are hardly things wọ́n lọ ṣe tó ń wéètì táìmù wọn so wọ́n ní time láti cover syllabus yẹn in less than the years they are designed for ìyẹn wà nínú nǹkan tó máa ń kí àwọn èèyàn so èmi sọ fún yín ẹ gba syllabus elementary school ẹ ti mọ nǹkan tí wọ́n recommend elementary school ẹni tí ò bá tiẹ̀ mọ báwo ló ń ṣe máa get syllabus ó simple tẹ bá ní tíṣà tó ń tíṣ ní government school ẹ béèrè ìyóòwò náà recommend fáwọn ṣẹ́ báyìí ní primary one primary two I did that myself mi ìfẹ́ kan sọ pé syllabus tẹ́ ẹ lò fáwọn ọmọ yẹn kò wà standard mo ní gbogbo ohun tó lè jẹ́ private school wọn lè rí syllabus design to government school so government teachers ni mo bi léèrè pé kí lè lò fún àwọn dẹ̀ list wọn fine mo lè wá wo ìwé kan kí n rí pé tọ́pìkì kan pàtó tán recommend level yẹn ìwé míì wà tó tíìtì tọ́pìkì yẹn ṣẹlẹ̀sán sí so kí n bá lọ ra macmillan fún elementary four mathematics tí mo ráwọn particular area tí mo rò pé macmillan ò ṣàlàyé ẹ̀ báwọn ọmọ ṣe máa understand concept mo lè wá another publisher ó jẹ́ additional book fáwọn ọmọ yẹn ṣẹ́gẹ́tì sì téèyàn bá ti lè ṣe yẹn gbogbo gbogbo syllabus ó ti overcome ẹ̀ now nǹkan tó wá kù tó máa ń difficult lọ́pọ̀lọpọ̀ òun ni the discipline bẹ́ẹ̀ ni discipline pé àti maintain regularity wípé my child needs time by láti fi ṣiṣẹ́ ojúmọ́. ṣẹ̀rí fún Quran tọ́mọ bá ti mọ harafi we spend a lot of time on qaida baghdadiya in my madrasa. ẹni tí ò bá ní sùúrù tó bá bẹ̀rẹ̀ qaida lọ́dọ̀ wa abínú kúrò bẹ́ẹ̀ kí dẹ̀ ló fà á ní pé a rí pé pípìlẹ̀ yẹn bá dáa nípa nusk iṣẹ́ máa ń rọrùn fáfáà tó fẹ́ kọ́ ní Quran kíkà ṣẹ́ni tọ́mọ bá take time láti correct pronunciation ó dẹ̀ mọ transliteration ká pè é lárúbáwá ká lè fi òyìnbó kọ́ ọ́ tí kinní ẹ̀ bá stick dáadáa ó máa ń assist àwọn ọmọ ó fi jẹ́ pé tẹ́ ẹ bá ń kọ́ ní Quran hmm, tẹ́ ẹ bá ti gbọ́n tó kéré yìí èyí tó fẹ́ ṣe lọ́la ẹ lè má ké lẹ́nu tó fún ara ẹ̀ fi ké but you still need to hear it láti correct there ẹ̀ sọ fún your portion for tomorrow the next six lines or seven lines ni tọ́mọ bá ń há six lines or seven lines fẹ́rẹ̀ pé page mẹ́rin or fifteen lines àbí tọ́mọ bá lè máa há seven or eight lines per day tó dẹ̀ maintain regularity yẹn níjẹ́ tí mo calculate yẹ um, I think less than how many years ni um, there are about six hundred pages roughly mo ṣáà rí i pé in less than three years or four years three years téèyàn bá regular pẹ̀lú ẹ̀ ọmọ arákùnrin àǹtàn. so àti wá maintain regularity yẹn ni problem tá a bá gba halfway fún lẹ́yìn tá a ní kó ha tá a bá dé ọmọ yẹn dákì ṣe kó wọn á jẹ àwọn owó business yìí tó bá ti dọ́kejì a lè rántí pa lóde kan tá lọ so iṣẹ́ tó yẹ kó ṣe lọ́jọ́ yẹn ó ti di dọ́kẹta tó tí kinní bá ti ń pẹ́ táwọn ọmọ yẹn la fi ń ṣòfò regularity yẹn ẹni tó strict pẹ̀lú time ẹ̀ kan ló lè fi ṣe tẹ́ni ò bá strict pẹ̀lú time ẹ̀ kò ní lè maintain ẹ̀ àti tọ́lọ́pàá ti wá ṣàánú ẹ̀ tó jẹ́ pé nínú àwọn ọmọ àwọn kan wà tó ti mú gbàgbẹ́ yẹn kọjá and that's the beautiful thing about it ṣẹ́rí téèyàn bá ti concentrate lórí ọmọ kan tó ti rí yẹn kọ́ ọmọ èèyàn fúyẹ́ so òun máa assist èèyàn assistance tóun ṣe fún wa yẹn láti take àwọn àbúrò ẹ̀ revision ló ń jẹ́ fóun ṣùgbọ́n wọ́n sọ pé ọmọkùnrin wọn homeschool ó lọ ṣe iṣẹ́ wàhẹ́ ó mú éé lọ àwọn tó homeschool máa mú ojú ẹ̀ ojú ẹ̀ ní pé gbogbo tó ń kọ́ yẹn ó fẹ́ ṣe pé ó sì ń fáwọn míì wẹ́rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àtàlọ́ fún secondary education iṣẹ́ ta bá ti ṣe kọjá àlọ́ rámirámi ni àyẹ́dẹ̀ ẹ̀kọ́ ni àwọn ilé ìtorí pé wọ́n ṣe wọ́n láti kọ́ àbúrò wọn torí pé bàbá náà ò ní fi wàhálà parẹ̀ á ní òkè ẹ̀yìn mẹ́rin àbí ìgbà mọ́nítọ̀ tiẹ̀ ìwà mọ́nítọ̀ àbúrọ̀fà máa ń mọ́nítọ̀ kàdíjà tó kí sẹ́yìn á máa hó lórí wọn torí pé wọ́n bá wọn àbúrò wọn rìbá ìbẹ̀ bóyá kákímọ́tìrì kákímọ́tìrì kákan kò ní sí question and answer immediately màá sọ a few things láti tẹ̀síwájú ká tó béèrè question subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wa sallallahu ala muhammadin wa ala alihi wa sahbihi ajma'in jazakallahu وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد àlàyé fún ìṣẹ̀lọ̀ kátìlọ̀ kí Madrid òun ni lórí ta ló qualify láti kọ́ ọmọ ní kóńtọ̀ ń já àbá ìpẹ́ tó jẹ́ fún nǹkan rẹ̀ dá rẹ̀ lójú nípa lẹ́rù tó bá fi kọ́ wọn yẹn especially tó bá máa jẹ́ tó ṣe science ìkẹta wá ni pé ó jẹ́ tó ní discipline àti time láti fi kọ́ wọn ṣàwárí time requirement yẹn time yẹn fún àwọn tó máa ń kí ọ̀pọ̀lọpọ̀ torí a máa ń wo pé ọmọ máa ń wọ skul láago mẹ́jọ wọ́n máa ń jáde skul láago tó bá yá aago mẹ́ta how many hours yẹn náà that's close to seven hours àbí so tó máa ń sọ̀rọ̀ home schooling ọ̀pọ̀lọpọ̀ a máa ń ìmájì pé ṣé máa lè máa rí seven hours per day láti fi jókòó tọmọ you don't need that much in fact i can assure you pé if you can devote one and a half hours per day you can homeschool your child. Bẹ́ẹ̀ni, ẹgbẹ́ ti ń sọ fún yín, mo ti ṣàlàyé pé ní elementary level focus on just two subjects, English and math. Ṣẹ́rí nǹkan téèyàn need discipline ni, discipline pé nǹkan tó yẹ kí n bá mark on a particular day, I must do it on that day so that kò ní delay iṣẹ́ for the next day. Shari Sababa Tibu nínú English and Math the elementary level yẹn. You will be happily surprised wípé ohun tó yẹ kẹ́yìn ṣàlàyé fún ẹ ní láti ṣàlàyé ẹ̀. You just tell him your next topic topic báyìí Me Ní elementary level, ọ̀pọ̀lọpọ̀ nígbà táwọn ní primary school, wọn àkọ́ èdè bọ́ ṣe lo dictionary in primary school. Ṣé ń gbọ́ mi dáadáa? Talk letter pé mo fẹ́ mọ pronunciation guide ní primary secondary school ọ̀pọ̀lọpọ̀ wa wọn kan secondary school now ní elementary level èmi fáwọn ọmọ mi ní wọ́n ṣe ń wo dictionary and pronunciation guide no tọ́lọ́ bá tún gbé ní elementary four ó tún ọkọ́ tó bá bá wọ́ọ̀dù kan pàdé tó wọ́n tún mẹ́ kó lọ check Michael West dictionary ọmọdé ní Michael West there is hardly much that you need to explain to the child but ẹ ṣe máa test understanding ẹ but nípa tí mo fi emphasize ni pé. You don't teach as much as you think from our people in English and math that are elementary level yet. In fact, mo tún máa wá ń ṣe nǹkan kan tó jẹ́ motivation fáwọn ọmọ. Look at it this way. Eh, kò ń ṣe gbogbo ọmọ ló máa ń lè ṣí ẹ̀ góò bàbá pé kó n tán àbúrò o. You can give them incentive. Wípé every child ó ní allowance tó wà tied to nǹkan tó fáwọn àbúrò ẹ̀. There are boys in my family who earn a salary if you may call it so. Ó take ẹnìkan so at the end of each month ó wà ìdájọ́ sálàwọ̀n pé ṣó kọ ní nǹkan tó yẹ kó kọ tí ò bá kọ kò nígbà láwọn for that month so motivation ni tó bá ti wá dàgbà ọ̀pọ̀ àwọn ọ̀sùn ẹgbẹ́ náà àwọn ní goals táwọn ṣe pẹ̀lú bàbá yìí pé wọ́n fẹ́ dáadáa fún àwọn so you don't impact without even pushing them they do those but àwọn kéékèèké yẹn èyí tó wà elementary five tẹ́lẹ̀ kó fábùrẹ̀ tó wà elementary three ó need something to motivate you so mi motivate wọn ni kò kéé eh, ìwọ náà máa gba something bí o ju two hundred lọ wà lọ sọ fún mi gba kúlù ẹ but every day wàá bá ṣe iṣẹ́ wà á kọ ní tí ò bá yé so ẹ rí i pé before even GSS level àwọn ọmọ yẹn ti ní independence àti dáwẹ́ká the main thing tí mo rí pé ó jẹ́ kéèyàn focus lórí pé káwọn ọmọ lẹ́yìn pé it is not everything you have to be taught learn to read on your own èmi ni máa dá ìjẹ́ pé òkè ó ti ṣe mo bí twenty eight twenty nine yẹ kó kù tó bá ṣe tán àwọn question tó bá answer èmi máa bá máa jẹ kí máa ṣe ọ̀tọ̀ okay you can move to the next module but nǹkan táwọn máa ń yìí má jù ni pé wọ́n ṣe kọ́ wa ní school tẹ bá rántí the teacher has to take you through every like in fact in some schools textbook wà ń lẹ̀ àwọn ọmọ school àwọn abẹ̀rẹ̀ pé tí o bá wọn ní notes torí notes náà fẹ́ èyí tó máa hard mara fẹ́ exam náà fẹ́ ẹ tó ń home school ọmọ ẹ you make sure pé ìwé elementary one yẹn ah, kò sí page kan kò sí line kan bẹ́ẹ̀ tọmọ yẹn wọ́n understand it. tó bá understand elementary one dáadáa tó bá handle elementary two ẹ rí pé what you need to explain to him kò ní tó nǹkan tó bá débi tó ti gbàgbé tó ní dájú kí ni wọ́n mèlè báyìí ẹ ẹ rántí pé èyí tó gbàgbé yẹn yóò jẹ́ kó understand yẹn you refer me back to the book by the time tó bá wá sí ìwé elementary one ìwé elementary two ìwé elementary three nǹkan tẹ máa ń là ṣàlàyé fún kò tó nǹkan àìkí rántí iṣẹ́ tá a ṣe fẹ́yìn ló máa jẹ́ kí ìwé ta kókó. So each time the child has a problem, níbi ìwé kan, topic tó gbàgbé ẹni kó lọ tún kà. Ẹ kàn rí pé after some time, your child in fact ó máa bá kìí fẹ́gẹ̀ kan. Wàláhì that is true. Some of my children, I can say wàláhì I never taught them some subjects. I my first child, I never taught him at math. But mo make sure ordinary math ẹ̀ good. i Àwọn tó bá ṣe science àwọn ọmọ God man. sàpé government ó simplify admark ní nǹkan mi àìtó mi ní tó bá lè dáhùn kan tó ń ka yìí káàkiri rẹ̀ wà á ka government á ní two feet on his own mo kàn wá pípẹ́ on one or two occasions ló ní àwọn bronze òkè dájú kájọ wò ó but mostly ìdí àwọn èèyàn ní kò possible kí wọn ní additional mark kó pass additional mark tí ò ní teacher tẹ́ pé engineer ni àbí mathematician ni so èmi sọ fún mi pé kí ni wọ̀nyí possible wọ́n ti scare àwọn ju bó ṣe yẹ lọ if the child is good in English tí àwọn fundamental dẹ́dẹ̀ tó tò you be surprised pé a máa kà á máa yẹ one thing mo fi máa advice ṣẹ́rí bá ṣe plan àwọn òwe kan táwọn ń lò bí báyìí ó lè má jẹ́ káwọn ọmọ understand concept èmi máa ń ra àwọn òwe ẹgbẹ́ títì yẹn o àwọn òwe science wọ́n tàbí three hundred naira ẹ̀kẹ́ ti mọ̀ wọ́n ìwé their foreign books ìwé bí a ṣàlàyé electricity engineer gan-an ni tóun bá wọn understand lè ní ni ó yẹ kó wo pẹ̀pẹ́ jáde concept electricity tẹ bá ní ìwé sọ́ńtà lẹ́sẹ̀ títì táwọn òyìnbó fi ṣàlàyé fáwọn ọmọ wọn tẹ wá wo ti wá lè pé ṣe sáànà máa bẹ ọgùn mà ọmọ àtà bí ìgbà tá a bá ní ó ń wo electricity lójú báyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ra àwọn lójú orin ní kẹjà kò wọ́n ju three hundred naira lọ irú téèyàn bá wọn náà ló máa bá pàdé tí bá wọ̀ bẹ̀ tí máa ń ṣàwọn òwe mímọ́ kan tí mò ń wá èyí tó ṣàlàyé máa ti máa ti pé àwọn máa understand concept yàtọ̀ sí ká kráàmù tó bẹ̀ ń tà mo máa ń rà wọ́n tó ti yé àdá uh, àwọn nǹkan wọ̀nyí wọlé pé táwọn bá ti understand àwọn ìpìlẹ̀ yẹn the bulk of secondary education wọ́n kàn ní the guidance wọláhì nípa tí mo discover nìyẹn bẹ́ẹ̀ àwọn periodic test as a rule kò sí pé à ń choose questions ṣe wọn pé the average teacher tó bá lóun fẹ́ fáwọn ọmọ káwọn wá go through every question in the textbook kò ní wọn kọ́ tọ̀ ní syllabus kì í ṣe fáwọn náà ò fẹ́ ṣe ààyè tó wà fún ọ̀tọ̀ but ẹni tó homeschool ọmọ ẹ̀ you must go through every question ọmọ tó bá máa go through every question tó wà nínú ìwé tí ẹ pé each time tó bá ti pàdé nǹkan tí òye ẹ tún dá padà ẹ sọ fún báwọn ọmọ ìṣẹ̀lẹ̀ brilliant tó bá ti rántí everything tó wà ní book one book two book three ó máa kọjá lórí ẹ̀jẹ̀ afárá ni so àwọn nǹkan tó special nípa homeschooling wọ̀nyẹn so discipline la kàn ní ọmọ tó fẹ́ ṣe subject méjì lójúmọ́ the time you need láti ṣàlàyé fún kọ́ ní issue tó bá ti máa tàbí kó kàwé fúnra rẹ̀ but the time you need láti bá máa jẹ so that you tell okay you can go on to the next topic tó bá ku one thing tí o ti gbọ́ yé ọmọ èèyàn ní ẹ̀ ní fún ìṣẹ́kọ́ kó máa lọ but the teacher will do that for you ah ọmọ pọ̀ ní class ẹ̀ náà sọmọ kan bá rìn rìn wọ́n tán àwọn yòókù jẹ́ of course not but with your time ẹ ní kọ̀ọ̀kan ẹnu oṣù kan lórí topic kan tí ò bá gbọ́ yé flexibility yẹn ó wà fún homeschooling kò sí fún conventional teaching then èèyàn máa ń lè lo advantage all hour ṣe àpé school ó ní tàn kan wọlé ó ní tàn kan jáde tó bá jẹ́ pé lánàá àkíkọ́ brother kan tí mo lọ kò jẹ́ kí n ráyè mójútó nǹkan kan mo lè decide ok topic yẹ kó ṣeré yìí kó jẹ́ dọ́gùn and all you need to do is motivate the child wípé wo ilé ìjọ ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ yìí mo rí i you can do two now ìgbà tí bá ti pẹ̀lú àjọ máa ń ṣe méjì eagerly òun náà fẹ́ púpọ̀ ó lè ṣe ṣókìyé na education is not about pé ó yẹ kí kìíní ẹ̀ máa wá in regular modules ni no agree but once in a while èèyàn máa ń lè lo flexibility yẹn pé okay to make up for àwọn nǹkan tí èèyàn bá ti leave advantage yẹn wà fún schooling àwọn tó ń kọ́ kúra náà wọ́n máa retí àkọ́tún mọ̀ sọ yìí pé èyí tẹ́ kí ọ̀ṣẹ́ lánàá tí ò ṣe tábà papọ̀ lẹ́yìn kò ní kó ha tilẹ̀ kò ní kó ha dánù but kó rẹ́gúlà yẹn òun ló dára jù fáwọn ọmọ and um, so mo ń sọ lẹ́ẹ̀kan mo ní you don't need seven hours you just need one and a half hours to two hours for tó máa rẹ́gúlà especially on your first child. Aleykum salaam wa rahmatulah. Tó bá rẹ́gúlà tọmọ yẹn ṣe consistently tó fi di pé òun náà ti lè dáwèé kà on his own then you only need time láti bá a máàkì iṣẹ́ tó bá ṣe and to make sure pé he doesn't keep anything in the book. now àwọn um, exam àwọn text tó wà ní ìwé lẹ́yìn ìwé kọ̀ọ̀kan you make sure the child goes through every text ká tó wá lọ sọ fún àlọ́ face external exam. and as a rule ẹ jẹ́ káwọn ọmọ kọ́ wípé getting the answer is not the only thing that is important working to time so that someone ṣe test wà the end of the book kan time ara Now, kí wọ́n dẹ̀ make sure yìí pé èèyàn your kan you have to answer the questions within specified time because in your day more way, kó máa gbogbo answer the questions kó má ṣe ìdájẹ́ tó wá fi ní time up so can jẹ́ káwọn ọmọ wà use more. àwọn nǹkan wọ̀nyẹn basically pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí pé alogọ́bẹ̀ntì làbà àwa fúnra wa àwọn nǹkan tá à ń kọ́ mọ àjẹ̀lí discipline láti gé àjọ ọmọ yẹn kó lè máa ṣe déyìn bó ṣe yẹ kó ṣe é lágbára ọlọ́run ọ̀bà lẹ́rìí pé that thing is achievable by anybody so àwọn tí wọ́n máa ń wọ̀n wa àwọn area tí wọ́n fi ń wọ̀n wa náà làwọn area pẹpẹ tá a bá take care ó lè affect àwọn ọmọ ìkíní lẹ́kọ̀ọ́ ṣe sọ kí bàbá fúnra rẹ̀ kó má dá ń dá jíá kó dẹ̀ tọ́kùn fẹ́ kọ́ mọ́ gbogbo wa náà làwọn bá ṣe kọjá ń kú àbí òun ṣe gbogbo wa tá a ní ó lẹ́kọ̀ọ́ wa pé láàrin kọ́yàn ní àwọn ó lẹ́kọ̀ọ́ subject yẹn sọ ẹni tó ń fún rẹ̀ ò rẹ̀ lójú kó má dá bẹ́ẹ̀ secondly kí ṣe gbogbo wa tá a mọ̀ ọ́ láàrin time láti monitor ọmọ ẹni tí ò bá níta láti mọ́nítọ̀ wọn kó má dábẹ́ bẹ́ẹ̀ àwọn pọ́tàkì ìfẹ́fẹ́ tí ká bá ń ṣe a máa miss wọn sọ pé bẹ́ẹ̀ ni àwọn èyí tí ò ṣe é lébá we don't mind paying them at the price to achieve the advantage táwọn rò pé homeschooling ni wípé ọmọ àmọ̀ nǹkan tó mọ̀ lámọ̀dájú á protect them from fitna àbá save time tọ́lọ́mùbá wa kọ pé in doing this èèyàn máa save owó added advantage ni but kéèyàn má jẹ́ pé kéèyàn má jẹ́ pé lẹ́kọ̀ọ́ owó ta fẹ́ save yẹn ni motivation èèyàn tó ti yé sè bẹ́ẹ̀ ni because you may have to buy more than a single textbook from subject wọ́n sọ sí pé a máa ń ṣàwé lẹ́sẹ̀ títí gbogbo wọn yẹn ọmọ tó lọ gọ́ọ̀mẹ̀ntì kò ó lè má ní ibi ẹ̀ but àwa lámọ̀ pátá fẹ́ kọ́ ọmọ wá dà eré àtàfẹ́ kó kù so ìwé tó relevant a lè ra fún wọn láti fi augment whatever they are reading so uh, generally àwọn eré àti mo rántí pé bẹ́ẹ̀ kí n pe àkíyèsí sí rẹ̀ bóyá táwọn question bá wá ń jẹyọ àwọn eré àkọ̀kan sí mi rántí sọ̀rọ̀ lọ àwọn ìbéèrè yín á pè wọ́n jáde mo bẹ ọlọ́wọ́n bá fún gbogbo wa tá a desire a fẹ́ ṣe é tó lè jẹ́ pé motivation wa náà ni pé sẹ́kì ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n má ṣàtún wa lọ́wọ́ kọ́lọ́ má fa àwọn ọmọ yẹn bú wa mo bẹ ọlọ́wọ́n ọba yìí pé ẹni tí ó bá rí pé fà òun ò ka àwọn tá à ń bẹ̀ nínú àwọn ọmọ ìyá wa tí wọ́n ní schools mo bẹ̀ wọ́n torí ọlọ́run ẹ pé àmọ́ àwọn ẹ̀jẹ̀ káwọn má fi business motive tọ́pọ̀lọpọ̀ ń fi ń dá school sílẹ̀ kọ́ má jẹ́ kó override motive ẹ̀sìn torí most school proprietors business àwọn ṣe pẹ̀lú school ló fi jẹ́ pé in a lot of the private schools eh, kì í ṣe gbogbo ọmọ tó fẹ́ ìrànwọ́ afẹ́kọ́ repeat ṣẹgbọ́n mi yé kò ṣe gbogbo ọmọ tó fèèlì ni wọ́n máa ń fẹ́ kó rí bí wọ́n ní wọ́n rí bí rárá láwọn schools kọ̀ọ̀kan àwọn kọ̀ọ̀kan tó ní standard wọ́n ṣe ìṣe tó ti yé but in some places in some places wọ́n máa ń fẹ́ káwọn teachers kan understand yìí pé motive pa fẹ́ kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ àti pa fẹ́ ṣe business gbọ́dọ̀ yára wọn kò títà bá títà bá street lórí pé nǹkan tó mọ gbà náà ló máa kàkúlé lórí gbò mí wàhálà ni so wọn á pè títà tó fi máàkì kún fún wọn fáwọn ọmọ rẹ lè mú nítorí pé fáwọn ọmọ bá pè jù pẹrẹǹtì bíi òun ò wá kọ́ mọ́ wà educated kọ́ mọ́ ní nǹkan tí wọ́n ń béèrè láti ríṣẹ́ ló fẹ́ so wọn ọkọ̀ láti withdraw ọmọ wọn pé wọ́n ń fìlà ọmọ ní school yẹn lẹ́mọ̀ pé àníyàn wa ò jọra táníyàn wa ò jọra tẹ̀síwọ̀ kan ò pèlè wọ̀ pa wa mo fẹ́ hàn wípé àwọn tí wọ́n ní the homeschooling jù àwọn wò ni ẹni bá gbọ́ súnmẹ̀ ní ni ẹjẹ́ fún rízì fún yí ẹ̀yin lẹ ní nǹkan tẹ́ ń sá fẹ́ ẹ̀kẹ́kọ̀ ọmọ yìí lọ kú ní pàtílítà àwọn tí ò gbọ́ súnmẹ̀ yìí kí ló ń sá fún láwọn pé pé táwọn ọmọ bá ń ṣe birthday party tẹ bá rí pé táwọn ọmọ wọn ń jó táwọn dẹ́ kó sókè pé ọmọ àwọn ti dámọ̀ sẹ́gẹ́tì sí irú àwọn yẹn kí náà láwọn sá fún ní sùn wọn sá fún nǹkan kan ẹ̀yin lẹ ní nǹkan tẹ́ ń sá fún secondly ẹ̀yin lẹ ní nǹkan tó ju secular education àti ẹ̀fẹ́ fọmọ yín nílé àwọn òní thirdly ẹ̀yin lẹ fẹ́ mójútó mọ ẹ̀kọ́ pé kí wọ́n jókòó sílé pé lè mójútó àwọn ọmọ àwọn tí wọ́n newdans àwọn ọmọ yẹn jẹ́ wọ́n bí sọ́mà dọ́ǹkù wọn sí ni tí sùn bá ní kí wọ́n fún alágo méjì wọn ló ti yá jù àwọn òsì ti island dé bàdá time so àwa la fẹ́ káwọn ìyàwó wa jókòó sílé la fẹ́ shield àwọn ọmọ wa àwa láàárẹ̀ láti ra result fáwọn ọmọ wa àwọn náà wá ẹ́sìkò kiri jẹ́ pé ọmọ wọn ò tó pé dájú ìwọ́n ní kílé kan jáde bébì náà rà á so àwa la ní ìsìnká gùn àwọn ọmọ wa correctly ẹni tí ò wá ní nǹkan tó wa á ti tún máa lọ sanwó rubbish lọ àrọ̀ ẹ̀ so i'm not saying that all schools are substandard àwọn schools tó dá wà but mo realize pé àwọn schools tó dá yẹn by the time tí wọn bá máa gbọ́ school fees wọn tó dá ní secular education tó dá islamically by the time tí wọn máa gbọ́ Eh, school fees wọn iṣẹ́ ọdún kan gbà mí kò kọ́ owó táàmù kan that is the opportunity ẹ̀ẹ́dẹ̀ wá rí pé i interact pẹ̀lú àwọn teacher school yìí kì í ṣe pé wọ́n gùn tèmi yìí lọ the only difference pé àwọn ní time fún wọn something for our tèmi náà bá wá time i can teach them àwọn ọmọ lọ school mi jẹ́ pé school tó mọ́mọ́ lọ́gbọ́n tó bá gbóyìnbó teacher school yẹn dàbí pé kò padà especially in primary level wọ́n láì láwọn àdúgbò mi tí a bá ń tẹ́lá pẹ̀lú àwọn èèyàn ló kùtù hàn lọ́la ṣé bí ìtakò ẹ̀ka nìyẹn. so ẹ̀ tọ́nà bá wá fún láwọn ẹ̀bùn wọ̀nyí ẹ kọ́ ọ́nkìlì to organize yourself àwọn èèyàn máa dá wọn lọ́kùnrin pé subhana lai fún ètò lọ school ẹ yóò ní believe nípa ọmọ yóò kò kúrò ní tó ti mọ̀ wèé so mo dẹ̀ rí aláìsàn kankan ṣe rí àwọn tó bá good tó bá interact pẹ̀lú àwọn ẹgbẹ́ wọn torẹ́dì àwọn kan máa sọ wá ní ṣáwọn ọmọ ìwé ní inferiority complex ó ní experience tèmi superiority complex ni and I'll tell you how it happened ṣẹ́kàn ọmọ kan gbé ọdún bá lọ skúl láàárọ̀ ó dé lọ́tún wọ́n wẹ̀ yín pélé rẹwà all the time ọ̀tẹ̀lẹ́ dẹ́mọ̀ kan tẹ̀ ń kọ́ wọn ní primary level yẹn àwọn ọmọ yẹn lè máa fẹ́ tì pé àwọn ò lọ skúl others lọ sí skúl ọ̀nkì tó bá wá ní nǹkan tó pa wọ́n pọ̀ láti fi mọ level ara wọn And in our case, what happened was a ní late project leo tó gbélẹ̀gẹ̀ girl's wa private school àwọn ọmọ ẹ̀ lọ ó tún gba home lesson teacher fún wọn. ọ̀tọ̀lẹ́ tó wù ní next door neighbor wa ó mọ̀ fún àwọn ọmọ tí wò lọ sí school. ó jẹ́ ìrànwọ́ náà ṣe fún at least àwọn mélòó kan nínú wọn ní level yìí tàbí bọ́lọ̀ ṣe nípa mathematics. so ó wá ra cd wálé ìrántí orúkọ cd yẹn àwọn cd tó ṣe láti kọ́ wọn ní àwọn subject in math in particular ó rà á ó wá pè kan náà àwọn ẹgbẹ́ ó máa báwọn kó àwọn ọmọ òun ní mathematics ìyẹn wá kó sọ fún dájú àwọn so the lady had to call me pé kí n jọ kí n jẹ́ kí ọmọ mi máa báwọn kó àwọn ọmọ òun ní mathematics mo wá ní á ah, ẹ má bẹ̀rù kò lè ní time torí pé ó kàn mí ìta fẹ́ kọ́ wọn torí ẹ̀gbọ́n la ṣe withdraw wọn pé à ní fẹ́ kí wọ́n lọ sí school ká lè ní time fáwọn kan so lady ẹ wá lọ wọ̀n lọ́tàn wọ́n ṣe pé àwọn ọmọ mi ní kí lẹ́ lẹ́yìn on the fact pé ẹ̀tọ́ máa ń lọ private school tọ́tún gba home teacher ó tún ní kẹ́yìn tó bá ń kọ́ àwọn ọmọ yìí ní mathematics ó ní ẹ̀wọ̀n yìí kó privilege tẹ̀lé àwọn kan máa envy ní fún un ọ̀ school tẹ́rù bá ti pọ̀ teacher ò lè yí enough time láti mójú tó wọn. but your kids, ẹ̀yin nìkan ìkọ̀kan lórí dá teacher ní kí n bá ń kọ́ ẹ̀wọ̀ nìkan ni mò ń kọ́ kó o lè imagine privilege yẹn so confidence téèyàn máa ń ní lórí iṣẹ́ ó máa ń lékún tó bá mọ̀ pé àwọn tí wọ́n ti rò pé wọ́n ń lọ síta gan àṣé wọn ti ẹ̀kú ìta wọn bẹ́ẹ̀ àwọn kan náà tún àtúnwọ̀n náà tó jẹ́ níbọ̀ táwọn yẹn náà lọ sí school even though school tí wọ́n lè máa pàrọ̀ àdéhùn táwọn eléyìí wọ́n ti pé táwọn bá ń sọ òyìnbó àwọn tó máa correct wọn ó wá fẹ́ di pé àwọn tó lọ pé òkè ẹ̀mọ́ṣẹ́ jọ̀ọ́ rárá kì í ṣe gbọ́n ní òmọ́ṣẹ́ o sọ pé superiority complex tó nìyẹn ìkan lásán fún ìdílà fún ẹlọ rọ́dù so tó wá pè wọn padà sí but at least ilé èèyàn á dùn pé nǹkan tó fẹ́ ti intimidate wọn wọ́n ti break ẹ̀ so a little time fọmọ ibà tí wọn secondary level ẹjẹ wọn kàn fún tó máa ń ṣẹlẹ̀ ṣẹrí neighborhood yìí àwọn ọmọ kan wà táwọn fẹ́ ṣe oríire ní yunifásitì wọ́n mọ̀ pé ní secondary level yẹn táwọn ò bá mọ̀wé táwọn bá tiẹ̀ ra kinní kan wọlé yunifásitì máa ń take wọn out after some time tó bá ti lókè sáwọn ọmọ yín mọ̀ dédé bọ́ọ̀wùd yẹn wọ́n á máa gbé ìwà bá wọn lé ìyẹn hápù sáwà. náà ẹ máa wọ́n dẹ̀ yìí pé báwo náà ṣe mọ̀ fún gùd wọn ò jẹ́rí kó máa lọ sí skul mo lọ ra nǹkan ládùúgbò ìjọ kan di shop attendant ó wá kí mi ó wá béèrè kan náà ọmọ mo ní báwo ló ṣe mọ̀ ó ní àá ó lọ́nà dẹ̀ for this neighborhood wọ́n máa ń rí wọn tó máa ń lọ fún taekwondo training tó ti yé láti àwọn àwọn èèyàn máa ń béèrè pé bó làwọn ọmọ yẹn ti ń tẹ́ra ìmọ̀ ní àìrò commercial art abubilal brother wa ní káwọn um, five nine bus stop he was the instructor for several years but i dey move sí gondo our instructor mi gbogbo ọdún lọ fún taekwondo classes twice in a week mo ní wọ́n interact pẹ̀lú àwọn ẹgbẹ́ ọ̀rẹ́ máa ní imagination pé akọ̀ntilẹ̀kùn mọ́ wọn lé so wọ́n jáde wọ́n interact ní ìfọ́nrú interaction tẹ̀ sọ́kọ́ máa ní so in the later route àwọn ọmọ kan máa mọ̀ out of curiosity pé sáwọn eléyìí lọ school ni before you know it wọ́n á wálé wọ́n náà wọ́n béèrè lágbájá ẹnu ọ̀nà ọ̀nà ìjọba ìjọba ìjọba máa work mathematics nǹkan tó rí pélé ìgbúdù mathematics àwọn use wọ́n spread it àwọn eléyìí wọ́n lọ sí wọ́n lè mathematics bí wèrè ẹnu sáré sí in fact ẹni náà sì nígbà tí mo béèrè wọ́n nígbà wo ló ṣe mọ̀ mí ah, oníṣẹ́ ìbéèrè náà bẹ̀kú mo jẹ́ lecturer in mathematics mo kọ̀ rẹ́rìn ni wà láàyè mo ní who told you so orí ló ń wọ̀rùn sá. tó ṣàrí kìíní àwọn ápùlù ẹ̀ kọjá kódà wọ́n lè sọ pé àwọn ọmọ ẹgbẹ́ tó máa ti tòbá mathematics. but ṣàrí the good thing about it is this inferiority complex tó fẹ́ dàbò wá tẹ́lẹ̀ ó wá dé ìfọ̀jẹ́ pé gbogbo wọn wà wípé àwọn ilé ìdá special being so wàláì mo ní confidence pé ọ̀pọ̀lọpọ̀ wa náà lè ṣe but àwọn nǹkan tó ti máa ń fi dẹ́rù bà wá yẹn kò ní jẹ́ kí wọ́n fẹ́ contemplate yẹn so mo bí ọlọ́run pé àwọn ìkọ̀kan tí wọ́n fi sọ yìí ọlọ́run jẹ́ kó ṣe wá láǹfààní but mo emphasize wípé ẹni tó ń fún rẹ̀ bá dá ọ̀tá bí ní tiẹ̀ aláwọn ọmọ ìyá tó jẹ́ pé educationist wọn àwọn òde ṣe school tí wọ́n fi àwọn tá à ń sọ yìí kó bá dàbẹ́ ni pé mò ń advertise ni àmọ́ àwọn ọmọ ìyá kọ̀ọ̀kan wọ́n lájẹ́ pé kiri ó gan mọ́ wọn lọ síbẹ̀ torí pé ọkàn wọn balẹ̀ pé wọ́n á kọ́ wọn yanjú so káwárù wọn wọ́n bá wa kọ́ àwọn ọmọ yẹn kéfẹ̀ káyìn sí sórí homeschooling káàdẹ̀ lè ṣe and lastly ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers a máa ń rò pé homeschooling yẹn iṣẹ́ àwọn ìyàwó wa ni ibẹ̀ yẹn làwọn sísà ti hate nípa homeschooling pé táwọn àbúrò yìí bá ti gbọ́ homeschooling homeschooling àwọn làwọn máa àwọn làwọn máa ń ro ẹrù yẹn ẹlòmíràn bínú sí àwọ ẹ̀ alùpùpù láti homeschool àwọn ọmọ bẹ́ẹ̀ dẹ̀ ni òun ló máa ń fóun fara rọ nígbà tí wọ́n tẹ̀ sí homeschool kátó wá sọ fún fẹ́ fi homeschooling kù ṣé èmi ń bẹ̀rù ayé yẹ a ní láti jọ cooperate ọlọ́run bá ń fún mi ògbó níbi pé pé ó lè fa àwọn ọmọ ẹ jẹ́ ká fún ní ìfẹ̀ǹtì ká motivate ẹ̀ ó jẹ́ pé ó máa wù ú ṣe láti lọ ẹ̀ àwọn náà dẹ̀ máa fi ìyọ́nú hàn pé inú wa ń dùn sí pé ó ń bá wa gbẹ̀rù ojú tó pọ̀lọpọ̀ máa ń fi wò ni pé iṣẹ́ wọn ní o òun ìlọrúwó lánàá síta ẹlòmíì sọ pẹ̀lú confidence pé duty ẹ̀ ni ìyẹn ní nǹkan tí wọ́n kó máa ń gbòdìrò lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn sísá ní òótọ́ àwọn mọ̀ tó bẹ́ẹ̀ sí ìjọba ẹ̀kọ́ àwọn ò ní ṣe àbúrò wọ́ọ̀sì kéèyàn ṣe fún un so kọ́nà máa ṣàwà nírú àbúgbé yẹn ẹ̀dá kò sọ̀rọ̀ lọ́wọ́ ẹ jẹ́ ká àdúgbò tó wọn ká mú ṣe wọn fúyẹ́ ṣe ká bá pọ̀ sọ́wọ́pọ̀ èèyàn máa rí àwọn nǹkan kan lára ọmọ èèyàn èèyàn á dẹ̀ máa dúpẹ́ fún wọn pé tá àbá tiẹ̀ lówó àlélẹ́yìn ju gbogbo ẹ̀ lọ ká pàdé àrùn wọn lọ́wọ́ mo mọ̀ ọ́ mo jókòó tì í mo ṣiṣẹ́ lórí ẹ̀ tọ́lọ́wọ̀n ò bá pè é ní success tó ní success àṣẹ ní ìbátan ń sọ nígbà tí ẹlòmíì lè máa wọ́n dà wípé wáyé ta ṣe ń sọ a rí wípé wọ́n ti intimidate wa débi pé wọ́n fẹ́ ba dáadáa tọ́lọ́wọ̀n bá wọn fẹ́ bàjẹ́ mọ́ alára àtàbà sọ káwọn èèyàn kékeré yìí possible títí ọ̀pọ̀lọpọ̀ lóní dáadáa èyí tó ń bọ́ tẹ̀lé àti success in record time tó máa ju tiwa lọ but intimidation ò ní jẹ́ kó tẹ̀ fẹ́ ronú àti ṣe I pé náà alájẹ káwọn èèyàn pé náà it is a material kọ́lọ̀ má ṣàyè fún wa lọ́wọ́ mo fẹ́ pọ̀ níbà fún ìbéèrè ah, i'm very sorry mike méjì la máa ń lò mo gbàgbé sọ̀kan sínú báàgì lọ síbi last week mo débi kí n tó rántí pé ètò ah, dámàkì ìpadà tó a máa ṣe ẹ̀yọ̀ kan yìí um, àbúkọ lẹ́bà bá a pín questions fún èèyàn bá a pín contributions from who? Mo fẹ́ wọ bọ́ta lè ti gba contribution yẹn tí ò ní. Àwọn mélòó fẹ́ contribute? Abu Mukhtar, Abu Rabi'a, ok. Abu Hudhaifa, ok. Abu Rabi'a. Salaam. kí ọlọ́mà kí wá ṣe ìrìnà fún ọmọ ìgbàgbà. Aspẹ́tì fẹ́ pé àkíyèsí wá sí lórí homeschooling. Wọ́n ní ibi tí sáfẹ́ payọ̀rọ̀ rẹ̀ sí pé tí yóò bá dára lójú kó má dábàá ẹ̀. Àwọn tí bí àti pé tó four years nísìn tó máa bá ọ̀sà mọ́ṣáláṣí ní gídájú ìwọ̀n tèmi náà ó skúlù fourth daughter mi so wọ́n bá ọ̀sà pé fourth daughter mi ò àti ohun skúlù ẹ̀ ó ti parí primary school ìbọ̀ ẹ̀rù ń bà wá fún secondary level pé kí ni wọ́n lè sọ lọ́lẹ́ advice wọ́n lè sọ wọ́n àgbà ìpè báyìí báyìí báyìí ni bàbá wọn lọ ní ìyànjú àbáfi báyìí ṣe àwọn rẹ̀. mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹni pé ní ìbàdàn rẹ̀ lójú kí ẹ má dàgbà rẹ̀ èmi mọ̀ pé mi lè ṣe ìyàwó mi ló ń ṣe mo ń gbìyànjú mo sọ́pọ̀ tẹ̀ and mo lè sọ wọ́n pé kí nǹkan tó sọ àti sọ lélẹ́yìn o wọ́n kí ni ìrẹ́ mi ṣó lè ṣe é pípọ̀ wà ní ìyànjú ẹ̀ ọ̀hún tó mọ̀ ní pé tó bá ti dé sí new class ọmọ ilé mi ò wà láì àwọn ìdí tí ah, àwọn benefit tá a lọ rí ń bẹ̀ òun náà ni pé ọmọ náà yàn ìyànjú wà láì alhamdulilayi àti tẹ́kù tí mi àti ìbàjọ́ sọ̀rọ̀ inú mi máa ń kópa jù sínú bí làákàyè ọmọdé ó ti jù ìjẹun. Làkàyè ní sẹ́ẹ̀dà ìsọ̀rọ̀ sí ẹ̀ kò ń sọ̀rọ̀ bí àwọn ẹgbẹ́ because most of our time o máa ń spend ẹ̀ pẹ̀lú màmí ẹ̀ àtàwọn tó jù lọ kò ní ìlú pẹ̀lú àwọn mẹ́tẹ̀ torí kò lọ sí sùn pẹ̀lú wọn. So gbogbo sọ̀rọ̀ sí gbogbo nípa ronú ní àgbàlagbà ni and àwọn grandparents mìíràn ọmọ ẹ̀ ṣàdúrà wà pé ah ọmọdé ilé ṣe báyìí àwọn bá máa sọ̀rọ̀ àwọn bẹ́gbẹ̀ àwọn sọ̀rọ̀ ni gbogbo ìmọ̀ ń gbọ́rọ̀ lẹ̀ inú àwọn olùsọ pé ọmọ éjì báyìí in fact nígbà tí mo lọ sí school kan nígbà tó ṣe secondary level ojú ń tì láti sọ pé éjì òun lélẹ̀ nígbà tó ń bá sọ̀rọ̀ kò lè sọ ó láti sọ fún ọ̀gá ẹ̀ṣẹ̀ pé kó mọ̀ sọ mọ́ pé éjì òun kò mọ̀ pé máa sọ wọ́n pe ilé èjì ẹ̀yìn onírọ̀lẹ̀ èjì onírọ̀lẹ̀ so tábà tí àwọn alójú ó máa ń tó sí the other side because a máa waste time ọmọ ẹ̀ mo tó rántí incident kan ló ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ mo mọ lọ sí italy kan ó ní ó máa ń tù sí bóyá máa ń sọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ tó bá wà lẹ́yìn kan sí tó máa ń sọ̀rọ̀ ẹ máa fi kó ìwọ lọ sọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ṣé ní tó fún mi èmi rẹ̀ mọ́ sọ àwọn àlọ́ sí ìṣe ẹgbẹ́ rà so wọ́n bẹ̀rẹ̀ ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn kéré ní ẹgbà rẹ̀ dàbúlẹ̀ ọwọ́ wọn pé ta ló sọ̀rọ̀ nígbà tí wọ́n pẹ́ tó sọ̀rọ̀ tó dàbúlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ pé súnmọ́ ló lọ pé ṣé nàìjíríà ló ti ń sùn yàrá ló o kò wọn believe ní just right several times wọ́n máa ń dá ìṣẹ̀lẹ̀ nípa pé ah, mo ilé ìwòlò sí ó dẹ̀ tó rọ̀ báyìí ó dẹ̀ nílá káyì báyìí ẹ̀ tí bàdá lójú wà láàrin kó má dọ̀gbà ẹ̀ ẹ̀ tó bá mọ̀ pé òun lè ṣe because ọgọ́rọ̀ wa amọ̀ kíní yẹn wà disseminated wọ́n dẹ̀ tẹ́lẹ̀ mi nínú amọ̀ wà disseminated problem tàbá mọ̀ pé something can help you kàyẹ̀má ti sí ara wa àlá tó ta fún wa jù wọn náà ni káyẹ̀ká ọmọ yẹn ọlọ sí skul ọ̀ káwá skul ká fi pé a ní ọkọ̀ wà nílẹ̀ so at this stage wọ́n ta ṣe ní pé àwọn lọ sí ọ̀gá pé ó ti lọ́ọ́ ṣe ẹsẹ̀ sílẹ̀ kò sáré àndó ẹsẹ̀ sílẹ̀ nìyẹn àwọn pa ìṣe àdéhùn sí ara wa so àwọn ló ti ṣe ẹsẹ̀ sílẹ̀ but ní dé junior class ní alhamdulillah àdúgbò fọlọ lórí ẹ̀ so condition ni pé tó bá lè ṣe kó má dàbẹ̀ sáwọn ẹ̀. jazakallah khairan abu ra'ina ta ló náwó sí kejì náà kí nǹkan á di gbólóhùn kan sí ibẹ̀ yẹn ok nígbèdéke. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Orúkọ tèmi ni Yusuf. Táwọn bàbá wa bá pè mú báyìí, wọ́n sì máa fi bí ìṣẹ́jú mélòó kan ṣe àdúrà. Tá bá ti gbọ́ ìkọ́ mà, a lọ jọ ìwọ̀n ká kírun. Tá bá kírun tán, pé a ṣe lè láǹfààní ká tún wá padà wá. Torí pé special cup ilé ìkálẹ̀ ẹ̀tọ́ àwọn questions yìí, gbogbo ibi tó bá dá anybody ká gbà títí nine inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Orúkọ tẹ̀lé Yusuf Adìdì, mo jẹ́ Darkman, tó ń tíṣ, ń tíṣ Quran rẹ̀. Alhamdulillah, mo dúkọ́ fún àwọn pé mo wà nígbà ní ọjọ́ òní. Mo dẹ̀ ń tọrọ pé kọ́lọ̀ ń jọ kó jẹ́ kí wọ́n ká kó jẹ́rìí ọmọ gbogbo dáadáa tí a gbọ́ yìí kọ́nà jọ tó jẹ́ kí gbogbo náà ní àǹfààní irú ẹ̀ Eh, èyí tó wò ní ọ̀dà àǹgù kan àǹgù yẹn náà ni pé eh, ó jẹ́ kí àwọn tí wọ́n ti àwọn tó wù school lọ́wọ́ fúnra wọn káwọn society tí wọn ilé ìdí sọ bẹ́ẹ̀ mo dúpẹ́ fọ́lọ́run pé ọlọ́run tẹ wá sí mo wà ní kálẹ̀ ní class níjọ́ tí sá sọ pé òòlọ́mọ́ ìwádìí kọ àmàkọ́ ẹ̀ alhamdulillah ọmọ ìtúrò wà láti bàrẹ̀ mo máa mọ́mítọ̀ gbọ́lọ̀ òrùdé ma ń bèèrè tí tó fi dìm tó dì kọ́lọ̀ ìjọba wọn tẹ máa bèèrè lọ wọn ní kìíní kejì máa ń bèèrè questions lọ wọn tàbí fèrè pé their side view gan their own part lẹ́yìn tó ti realize kìíní yẹn ti rẹ̀ is very important kó bá wa sọ that's why mo fi rò pé I need to contribute this pé ok káwọn náà sọ kí wọ́n rí that their own side ọlọ́wọ́ àlà ó fún ìwé power okay I can do something ọlọ́dẹ ẹ̀jẹ̀ kó fún àṣẹ ọlọ́wọ́ àlà now money very important ìbéèrè bẹ̀tì torí bí ìbéèrè ni mo lè fi sí nísìn. جزاك الله خيرا ìbáníkàpọ̀ kó ìyàwó fàdí ẹ̀ torí tọ́lọ̀ àyè lè má gbà wá tó contribution kan tí mo fẹ́ fi kù nígbà tí àbúrò ayé àtọ̀ kan sọ̀rọ̀ command English ọmọ wọn sí ẹ̀kan táwọn èèyàn máa ń nọ̀ sí pé ọmọ tó bá home school kò ní gbóyìnbó mo máa ń dá wọn lóhùn báyìí a lọ school pẹ̀lú àwọn ọ̀bọ̀ tí tó yé wa a dẹ̀ mọ̀ pé bọ̀tí lè fi òyìnbó tí ò wọnú ìwé ó lè fi dẹ́rù balẹ̀. tó ti yé bọ̀t a máa ń mọra wa tó bá di ibi ojúlówó iṣẹ́. ọ̀pọ̀lọpọ̀ òyìnbó tó ń sọ yẹn wọ́n sì máa ń tẹ̀lé english. wọ́n lè máa sọ gbogbogbogbogbogbogbò. kọ̀ṣẹ́ ní táwọn wọ̀nyí tọ́lá ń bá ní kí ẹnu ọgbà ogun tí ẹ̀kọ́ gbà kọ́tẹ̀ tó bẹ̀rẹ̀ iṣẹ́ senior secondary wọ́n ti ka brata grammar part one two three four ṣe ń gbọ́ mi èmi wọ́n dà ọmọ tó bá ń mọ grammar dáadáa tó dẹ̀ jẹ́ pé ó ti ní abíyú láti máa dá ìwé kà fún rẹ̀ mo sọ fún yín pé tó bá dé lẹ́kùn kan ẹ̀yin kọ́ lẹ́ máa ṣàlàyé ẹ̀kún mọ́ ẹ̀kàn máa dá ìwé pé nǹkan báyìí ló máa ṣe ẹ̀ bá máàkì rẹ̀ ẹ̀ pé sákèsì tó bá ti rọrùn ni ṣẹ́dí lẹ́kùn kan òyìnbó táwọn èèyàn wá kiri yẹn could be part of the church ẹ máa kú gbàgbé yẹn ẹ so táwọn èèyàn bá ń bí mílíọ̀nù pé facebook nígbà tí mo discuss issue yìí ẹnìkan béèrè pé ṣé àwọn ọmọ yẹn gbóyìnbó ṣá èmi náà wá dá lóhùn ní when you meet them that is better to answer so òótọ́ ni ó natural pé kéèyàn máa ní apprehension yẹn wípé ṣé wọ́n á jẹ́ òyìnbó sọ but mo rí i pé ọlọ́run ọba bóyá àníyàn kéèyàn wá ń tẹ̀síwájú ọlọ́run máa ń fi ṣàtìsáǹtì ẹ pé òyìnbó àwọn ọmọ yẹn gan máa ń dàbí àwọn ẹgbẹ́ wọn lọ láti work out notice tó ti yé torí pé àkọ́kọ́ wọ́n lẹ̀ mọ́ òye ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ wọn kàwé tí ò bá máa lé fóònù lọ ó máa gbóni lọ it is only when you have to read ló máa ń ṣìwé kà and that is why ìjọba ti ń súnmọ́ wọ́n máa wá lóògùn máa sáré káàkiri ọ̀tọ́mọ jẹ́ pé ó ń kàwé ó ń kàwé all the time òyìnbó becomes a part of them tọ́lọ́n bá tún wá ṣe jẹ́ pé ẹjẹ́ káwọn ọmọ yìí rí aláìsí kó máa gbọ́ news mo máa yẹn emphasize BBC news Al Jazeera fún wọn reason rèé àwọn èèyàn wọ́n ti gbà ọ́ta báyìí. pé tábàtìrí bá ṣe rí à ń sábà mọ̀ pátá yẹn sọ mo dẹ̀ máa ń jẹ́ kó ń jẹ́ káàdì pé ó yẹ kó máa kọ́lù news mo rántí pé nígbà tá a wà ní primary àwọn tíṣà kan máa ń sọ ẹ̀ fún wa àgbọ́yé na wípé these days when you go for interviews kì í ṣiṣẹ́ tó kọ́ nípa wọn fi interview èèyàn torí pé ẹnjìníà wọn wá wọn ti ráyè gbà ni wọ́n ti kólẹ̀ nísìn wọ́n bá di pé gbogbo yín lẹ́gùn ní engineering wọ́n á béèrè current affairs current affairs èèyàn kí ń kàwé fún wípé ọ̀tún la ni mo jẹ́ exam ẹ̀ accumulation kan téèyàn ti ń gbọ́ over the years ni and èèyàn máa listen sí news láti mọ nǹkan tó ń kọ so táwọn bá ti pick ẹ wọ́n ti mọ important táwọn gbọ́ news ẹ rí i pé òyìnbó yẹn á fẹ́rẹ̀ sí wọn lára better than that of their peers so mo dúpẹ́ pé àwọn ráìdà wọ́n fi express wọ́n fi jẹ́rìí sí àwọn nǹkan tó máa ń bà wọ̀nyẹn lẹ́rù nù rẹ̀ so táwọn ọmọ yẹn torí time ẹ̀ka ọ̀bàlókè gbogbo ara fẹ́ mọ̀ wọn náà alhamdulillah question now contribution number three. Assalamu alaikum. Um, actually, nǹkan tí mo fẹ́ contribute ó náà gbọ́n nǹkan tí kò fẹ́ tún wá nípa wípé tí èèyàn bá ń kọ́ àwọn ọmọ yẹn for instance èèyàn kọ́ wọn ní mathematics lóyà tí èèyàn bá ń lọ lẹ́sẹ̀ títí kí èèyàn rí àwọn ìwé kan tí ó ṣàlàyé mathematics yẹn further <clears throat> um, mo mìtì brọ́ra kan àwọn ọmọ yín tí wọ́n bá lọ sí competition especially cowbell mathematics competition wọ́n máa ń excel níbẹ̀ kí ni gọ́tẹ́ yìí ṣe lọ brian wá ní fa ó ní nǹkan tó máa ń ṣe ni wípé irú skul ọ̀hún textbook tó ń lò àwọn máa ń ṣègbìyànjú àti wá gbogbo other textbook tí àwọn other school tí wọ́n ń lò pé àwọn ọmọ yẹn wọ́n máa ń kọ́ máa ń sọ gbogbo àwọn questions tó wà náà textbook yẹn wọ́n rí pé irú àwọn àtàfẹ́ bẹ̀rẹ̀ homeschooling náà àwa tí ọlọ́run bá ìkọlá bá tàbá ní lọ́wọ́ tàbá tó bá ní pé tẹ̀dú kan là ń lò fún ọmọ for example bóyá inside mathematics tàbá ní lọ́wọ́ ká tún wo àwọn other textbooks kára ọmọ yẹn tó wà lé wọ́n máa ní time láti solve àwọn questions yẹn ju conventional stuff tó yẹ pé kó ti solve iṣẹ́ kan wọ́n á ti mọ̀ pé insha Allah àbúyọ wọn fẹ́ ṣe common entrance ni àbọ̀ wọn fẹ́ ṣe wàhálẹ́kì gbó in all ramifications ti question yẹn bá wa ah, ó máa ẹ̀jẹ̀ látara pé ó ti nájú tó gbogbo questions tó wà nù pẹ̀lú dẹ́yìn it's very simple tabani syllabus àwọn recommended text ọmọ kò jọ síbẹ̀ tabani character láti rà ká má wí pé um, excellent làwọn afọmọ wa kàtàbára inshallah Dr. Ọlájọbí àtúwá ṣe tí náà fún wa ní mọ́dọ́sà wà nǹkan náà sọ nìyẹn ó ní kódà ọmọ òun ó sọ òkú ìsàn títí títí ọjọ́ tó fẹ́ lọ ṣe ní tẹ́ẹ̀tì kan ní skul ó ní dájì tẹ́ẹ̀tì tó abẹ́ lọ ṣe yẹn mi ìfẹ́ kàwé rà gbà tó ṣe tẹ́ẹ̀tì yẹn wọ́n lọ́mọ yẹn gba èsì nọ́mbà twenty ọmọ yẹn ń sunkún wọ́n ní ah, where to give fún nípa dáadé ní yẹn twenty eighteen twenty twenty òun ti gbogbo question yẹn òun ti yé lára excellence ni ọmọ ń rí wọn ọ̀dà questions tó wà nínú ọ̀dà theory ọlọ́wọ́ àtàkùn. bẹ̀rẹ̀ náà tó bá ti gbé ẹ̀kọ́ má dìde tábà lọ kírun tábà kírun tán tábà jẹ́ ká dúró máa sọ̀rọ̀ gbàrà tábà ti kírun ká máa bọ̀ ń ta ọ̀rọ̀ ká máa ń sọ ẹ máa ń dín àwọn bàbá lọ àwọn máa ń kí ṣẹ́fà àti wítìrì wọn ẹ̀ka kù ká máa bọ̀ ń ta a sì máa wà ń bí láti gba questions wa. number one ta number one. sọ wá ní kòmọ̀tò lọ́tọ̀ yìí. nà mo ní ìbéèrè mi ò ní age tí torí mo ti nọ́mọ tó wà ní bóyá bí twelve thirteen tí mo lè torí ẹ̀ ní kò lè kàwé ká máa wà mọ́ bóyá ohun kò ti bọ̀ fún àbí báwò ohun kò ní ìdẹ̀kẹ̀rẹ̀ ká máa kọ́ wọn ní English àti gbogbo àti Quran a máa ń ṣàkíyèsí pé kí wọ́n la síwájú back but ilé máa ń gba bí power hours four hours kí ló jẹ́ kéré kókò fi gba ọ̀dọ̀ máa ń lò ju one hour ara bí àtúntà kọ́ náà for that day ọ̀dọ̀ máa gba ju thirty minutes lọ ṣé kò dára pé bóyá ìrùn fún kọ́ ní priority ìdìbò rẹ̀. What? Um, nípa age téèyàn bẹ̀rẹ̀ fọmọ inú ọmọ age kan tó lè jù láti bẹ̀rẹ̀ sí ní kàwé àbí láti bẹ̀rẹ̀ sí ní kéwú candidly kẹbà rántí nílùú táǹtà wà ní primary school èèyàn kì í bẹ̀rẹ̀ elementary education àti age two àbí good ẹ̀wà ṣe wà ní six years of uh, elementary education so age twelve thirteen èèyàn ṣe ń wọ secondary school ní generation ní age wa yìí ọmọ thirteen tó ṣe fẹ́ wọ gs tó sì kó ti pẹ́ jù àbí but téèyàn bá wo the end result èèyàn rí i pé it is a race to nowhere àwọn ọmọ yẹn gba degrees yẹn earlier lóòótọ́ but ultimately can we really say uh, we are achieving our goals better? I doubt it. Now, Industry ń kù lérí quality graduates will drop. They have they are in a position to know best. As one mọ the extent of training táwọn máa ń ní láti put graduates through in those days. Ó fi master àpapọ̀ torí employer. One mọ the extent they have to do now. Wọ́n ní bí ìgbà táwọn ṣe ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ kan tẹ̀ lọ́gbà degree lórí ni these days so sábà sọ pé it's been debated pé ṣé quality education ṣó ń rise ṣó ń fall èmi máa ń dáhùn pé táwọn industries bá sọ pé ń drop they know what they are saying àwọn ló ń lo end product education now kí ni nǹkan tó fẹ́ àti ìgbẹ́ ni pé the rush pé tí wọ́n bá ti page two kó ti bẹ̀rẹ̀ nursery education uh, by age three kó ti wọ elementary one in the end nǹkan tẹ́mi observe rèé the amount of time téèyàn ní láti put in kọmọkùnrin grasp ó máa ń pọ̀ ju kéèyàn dúró kọ́kọ́lọ́ yẹn jìnnà lọ and mo wà mo wà happily surprised níjọ́ tí mo come across material kan lórí internet wípé some professor in the US ó kọ̀wé lórí pé ideally o kò yẹ káwọn ọmọ bẹ̀rẹ̀ education before age six ó ṣàlàyé psychologist ó ṣàlàyé tó pọ̀ tó ní brain wọn before age six yẹn the only thing fún lè learn pé fún learn by playing ní in the home environment ọtí pé serious à ń kọ ní nǹkan tá a fẹ́ kó produce pé kò yẹ kó bẹ̀rẹ̀ before age six ó dẹ̀ sọ àwọn nǹkan tí ó ń result látara pé à ń rush wọn before kí brain wọn kó tó rẹ̀ láti gba serious learning. With my own children, I don't usually begin anything serious before age five. Mo mọ̀ pé ní age five, ọmọ mi ti fẹ́ parí primary education. Tó ti yé, but one thing we discover ni pé tó bá jẹ́ pé two hours ló fẹ́ di ìwé ọmọ, fọmọ sí làásà yóò tí ì tó gbéwé yẹn. Amount of nǹkan tó máa rí jẹ́ nínú nǹkan tó kọ after spending those two hours kò ní tó nǹkan unlike tọ́mọ yẹn bá ti tí brain yẹn bá ti mature you find that then, okay you find that ó justify effort in your brain ọmọ bá ti develop so nípa pé éèdì kan ni yóò mọ éèdì kan tó pẹ́ jù láti bẹ̀rẹ̀ sí ní kọ́mọ o and luckily system tá ń lò yìí ó make it easier for tá a ti kọjọ ti lọ lórí ẹ̀ láti tètè achieve nǹkan tó ti mí láyé ìgbà kan tó máa ń ṣe eh, O-level exam by correspondence ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ̀ọ̀dá tí wá tí wọ́n láǹfààní àti lọ secondary school after ìṣà ìṣàwà hamid mahmoud hamdi ashhadu an la ilaha illa àti kòrìkò àti ìlú Hello, now I'm going to work on a phone to you. Thank you. bàtà. pé àkọ́kọ́ kí ló sọ nígbà fẹ́ define purpose education ẹ̀rí pé pọ́sùn lọ kì í ṣàlẹ̀ rárá ẹ̀rọ kó tiẹ̀ bọ́dà wa. ṣẹ́rẹ́ tí kì í ṣe mùsùlùmí purpose wọn pẹ̀lú education ò pé láti fi gbádùn dúnìá lọ àti kéwú àti ìwé méjèèjì làwa fẹ́ ká kọ́ lórí áfíríkà ìwé kò lè ní relevance fún dúníà ju áfíra lọ ni ìwé gan fún rẹ̀ àfẹ́ká kọ́ pé kó torí dúníà nìkan la ṣe kọ́ ló ṣe jẹ́ pé ẹ̀sìn wa tá a fẹ́ protect ló máa determine course tá a máa ṣe àti ibi tá a ti máa practice ẹ̀ èèyàn tó bá ń kàwé àbí tó ń kéwù torí áṣírọ ọ̀rọ̀ ṣé kò pẹ́jù kò tiẹ̀ sínú question ẹ̀ rárá torí pé kò sí ìta kọ́ nínà tó tó ń pẹ́jù láti fi ṣàǹfààní fún èèyàn àti fẹ́ sìn ọlọ́run ọba. wọ́n fẹ́ sí kankan kí lẹ́yìn ni pé ìsìn tí ò sáwọn external exams ti gbà kan mọ́ àwọn correspondence exams yẹn làwọn àgbàlagbò láǹfààní kọ́ṣẹ̀ máa ṣe ó lẹ́wọ̀n nígbà tí àwọn primary school exams like rrc rapid result college british exam ni uh, ní nàìjíríà bachelor exam success learning by correspondence ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé lẹ́yìn elementary education kò láǹfààní ẹ tó máa rán ní secondary school exam yẹn wọ́n á máa tẹ́ tuition síyàn nílé ó level subject akọ rẹ̀ nílé pẹ̀lú guidance tutor tó wà far away èèyàn á ṣiṣẹ́ at the end of each passage wọ́n á send the email answer sí wọ́n á máa tẹ̀ wọ́n á dá padà fún un òun lọ́pọ̀lọpọ̀ náà fi achieve o level bàtọ́ àlọ́wọ́ wọn tọ́pọ̀lọpọ̀ fi ní university education age twenty ńgbà míì ẹlòmíì ṣe ń bẹ̀rẹ̀ o level studies ayé ló ń kánjú ń sìn lọ́dọ̀ ẹni pé àpò ti lé jù fọmọ ọdún mẹ́tàlá ọmọ ọdún mẹ́tàlá tẹ̀yìn sọ yẹn láwọn ibì kan tẹ̀lé ti school ní haúsá ṣẹ́gbọ́n mi ọmọ ọdún mẹ́tàlá ó ṣẹ̀wọ̀ primary school ni in fact ó máa wà náà tuntun young tẹ́ ẹ bá gbọ́ ó lè jẹ́ graduation ẹlòmí ìkìníyàwó lé kó tó wá bẹ̀rẹ̀ boko ní àwúsá mi ń o ó ti ní oko ó ti níyàwó aṣẹ̀wà rẹ́gísà elementary school so ọ̀tọ́rí pé ayé ń kánjú ń sìn ádàrí pé ó ti pẹ́ jù ah, ọmọ ọdún mẹ́rin kò tí bẹ̀rẹ̀ primary ó ti pẹ́ jù kò sí nǹkan tiwa question number two Assalamu alaikum sir. ó dàbí pé mi ni tọ́pìkì favour ìgbà. I've been having a particular, an issue on the issue of uh, homeschooling and could you experience it in me? I was born and, and I, am bred in the, north and the education is totally different from Ìkàtí Mòórí. Ìṣọ́ láti ilẹ̀ ìdèmí ti sọ pé skul tọmọ mi bá fẹ́ lọ èmi ni màá dì tàmí táìmù tọmọ mi máa close ń bẹ̀ pé because ìwé kọ́ ni eh, benchmark tán fi ṣe education bi that's the honest truth because eh, mo rántí pé all through our nursery school àìkọjá twelve o'clock at the close ọmọ primary one mi kọjá one o'clock zoro ò ní bá ọmọ secondary school gan ní school even when you are writing WAEC, the, the highest we spend in school, we are much extra lesson three o'clock as it close. So I now felt, in the first place, CS tí you don't claim pay ọmọ gbọ́dọ̀ ní ó ti yọ kúrò. Eh, tí Súnà gan fi lọ́lẹ̀ àti ìfà kúrò ń bẹ̀. Ìgbà wo lọmọ fẹ́ ní oorun ọ̀sán yẹn? Kára wá ní pé kó wá tún wá ní evening class or kó lọ lé kí ó. So I was just disturbed for, for a very long time. Wait, how do I achieve this? So, but the pressure was building on me. Nígbà tí ọmọ mi tí still ti jìbì tú ìlọ. Òyìnbó tó ń sọ yìí, ó ti tó kó lọ sùn Kò tí lọ sùn ẹ ló ń tó tó yìí. Ṣé wọ́n á tún need go lọ school. But the, the pressure was building and I knew personally mi ò ní máa wà ń lé àti máa ní time fún. Then the, the, the standard I was expecting, the mom might not have, be as good as that. So if mo dẹ̀ mọ̀ pé available, then there is no need kíyàn máa jẹ́ kí eré máa sọ́fà so i now promise pé ọmọ yẹn bẹ̀rẹ̀ tó bá bẹ̀rẹ̀ ìgbà tí bá wá ní time àpàdà lọ ilé ìfẹ́ irú reference ẹ̀ mú wá lẹ́ẹ̀kan i remember we had a eh, nígbà tí tiwa ss2 or so wọ́n ṣe ń sọ fún wa pé ká lọ máa gbọ́ bbc ni and it was like pé wọ́n ní kọ́ máa ń kí lọ bẹ̀rẹ̀ sí máa kọ́ abc ńgbà it was very tough for us. BBC atẹ́tí àgbọ̀ǹkan tó ń sọ kò dẹ̀ sí bí ó pé we were never used to it so it was like èmi náà tó mọ́ ẹ́ ẹ máa gbọ́ ní òdùn lè jẹ́pọ̀ ń gbọ́ á máa broaden horizon yìí á máa hesitate máa pick àwọn nǹkan so ọmọ ṣáà ti wọ school but my own is pé ọmọ apàdà jáde but mọ́ mẹ́mọ́ wò from the after ìpèsè kìí ṣe owó tá a fẹ́ ná mú òwe náà téèyàn bá tẹ̀ ní jọ́pọ̀ ẹ̀bẹ̀rẹ̀ sọ lẹ́ẹ̀kan sàn téèyàn bá ní kéèyàn fọmọ sí skul tó dáa tí a rí méjèèjì ó máa ń wà excessively expensive and at the end of the day èèyàn á máa rí pé nǹkan téèyàn lè kọ́ ọmọ nílé náà téèyàn bá ní time so eh, if my own the question is èmi á padà fọ ọmọ yọ tó bá yà ní bá ti ní time ṣé kò ní dàbẹ́ ni pé èèyàn ń ṣàbòsí bẹ́ẹ̀ ni pé èèyàn mú ọmọ kúrò after some time when you know you have time for that. kò sí ọ̀rọ̀ àbòsí ń bẹ̀ tó bá dá mi lójú pé mo ti lè wá táìmì yẹn fọmọ mi. màmá ẹ̀kan lẹ máa ní láti jẹ́ kó understand pé sísápòwò skul nìkan kọ́ nìkan tó fẹ́ motivate mi tó ti yé nǹkan tí mo ní Why must I pay for it outside when I have the time and the ability láti fọ́mọ mi kò make sense so mo bẹ ọlọ́run ọba fún yín bẹ́ẹ̀ ṣe ní láníyàn yẹn ọlọ́run àkùnrin lọ́wọ́ láti ṣe ṣẹgbọ́ by the time you do it with the first child tí màmá yẹn náà rí result ọkùnrin máa balẹ̀ táwọn tó bá tún jẹ́ àbúrò fún un so mo encourage yín pé tẹ bá ti rí pé eligibility yẹn time tí ò sí as soon as ọlọ́run bá ti ní kó wà ẹ bẹ̀rẹ̀ tẹ bá dẹ̀ wá rí pé along the line ìgbà tẹ́ ẹ̀ tẹ̀sí how well you have done ẹ rí i pé ó mẹ́hẹ pẹ̀lú àwọn exam ọmọ yẹn ń ṣe then the school are always there you can always take him back ṣẹgbọ́ ọlọ́run àpò yín lọ́wọ́ question number three. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Béèrè èjì wo ni èèyàn lè wà tí ẹ fi lè máa kọ àwọn iṣẹ́ tí ó bí ẹ bá rán tí kò dẹ̀ tó tako tọ́lọ́run bá ti tànọ́lẹ̀ ìfọ̀mọ̀sọ̀ fún mi àti wíká sọ pé àwọn nǹkan láti lè máa fi dìbẹ́ǹdì ara èèyàn tí ẹ máa fi máa protest láti máa máa ṣe àwọn nǹkan tí wọ́n rán yàn. éèjì wo lọ́mọ gbọ́dọ̀ dé tó fi lẹ́tọ̀ọ́ láti kọ iṣẹ́ tí àwọn òbí bá rán tó tako tọ́lọ́run àbí? gbogbo age tọ́lọ́n bá ti ní kí làákàyọ̀ ọmọ fi mọ̀ pé eléyìí haramu ni tó bá mọ̀ lọ́wọ́ ọdún méjì kó kọ̀ látọmọ ọdún méjì yẹn ṣùgbọ́n mi dáadáa níjẹ́ tọ́lọ́n bá ti ní kó yéèyàn pé eléyìí tapàṣẹ ọlọ́run àtìgbà náà ló ti ní ráì láti sọ pé ah, mi ò ní jẹ́ iṣẹ́ yìí but ẹ̀kọ́ ni pé falatakùnlọ́hùnmá òfin ah, wọ́n láti náà hùmá má ṣe ṣí ọ̀fun wọn. ma sọ̀rọ̀ àìlójútì sí wọn mọ a yẹn pẹ̀lú ẹ̀kọ́ ni bá nàbí ibrahim ṣe tiẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ so clear now test fún wa a bí àwọn audience kan léèrè wípé gbogbo wa ló máa ń wù wá wípé káwọn tó wà wa wọ́n máa wa bó tiẹ̀ jẹ́ pé àwọn òkè ọlọ́run àwa nínú àwa tá wa ẹni mélòó ló lè sọ fún ìyàwó ẹ̀ pé anytime tí n bá ti pàṣẹ tó takotọ lọ́run máa wò béèrè ló lè sọ fún ọmọ ẹ̀ àbáwọn staff tó wà lọ́dẹ̀ pé anytime tí n bá ti pa yín láṣẹ nǹkan tó takotọ lọ́run ẹ má wò béèrè wàlúwà yẹn tó lè sọ bẹ́ẹ̀ ni wọn ò pọ̀ torí pé àwọn nǹkan táwa náà ń ṣe tó takotọ lọ́run tá a fẹ́ káwọn tó wà lábẹ́ àkóso àkọ́kọ́ pé pẹ̀lú wa ó pọ̀ ó pọ̀ but ẹni tọ́lọ́run bá ní kó search conscience ẹ̀ pé ah àti nínú ilé àti níbi iṣẹ́ kò sí nǹkan kan tí mo lè sọ yí pé tán bá sọ yí fáwọn ò ní í ṣe torí takòtò lọ́run tó máa kàn mí níbi tí mi ìfẹ́ àkóńtọ̀ ń dúpẹ́ fọlọ́run ọba so personal exam ni fún wa so bàbá tó bá lè sọ fọ́ọ̀mù ẹ̀ wípé anytime tí bá pàṣẹ tó bá ti takòtò lọ́run kọ́ á mo bá dúpẹ́ fọlọ́run but bàbá wa sọ bí àbúrò sọ bẹ́ẹ̀ àwa lójúṣe pé àṣẹ tó bá ti takòtò lọ́run éèjì tọ́lọ́wọ́n bá ní kó ti yé wa yẹn from that moment a lè kọ́. ìpínlẹ̀ ọgbọ̀n pé bíá primary school lẹ́gbọ́n ṣe ń fún lóhun jẹ àbí kò lè kà pa láti lè máa gbọ́ ra so bí àwọn ọkọ̀ òun náà ti lè ní tó ti lè wà ẹ̀kọ́ yà pé ebi ò lè pòun lásìkò tó ń a jẹ́ pé kì í ṣọ̀rọ̀ pé ṣó yé ṣé ò yé nǹkan tó ń sọ ni pé kí ni nǹkan tó lè ní tó máa gbẹ́kẹ̀lé tí a fi lọ́kàn balẹ̀ mi rò pé nǹkan kan wà tí wọ́n máa fi jáde láyé torí pé téèyàn bá bẹ̀rẹ̀ iṣẹ́ gan tó ń kí pé òun ti ń earn tí ọ̀gá bá pàṣẹ ìmánì lèèyàn máa ń ní tí wọ́n máa fi ń gbóyà sí ìbẹ̀rù sì máa ṣèyàn náà pé tí n bá kọ àṣẹ tó bá gba nǹkan tí mò ń jẹ yìí àmọ́ sọ́fà ó wà ní nǹkan tọ́pọ̀lọpọ̀ máa fi ń ṣe nǹkan tó tako ẹ̀sìn ẹ̀ lẹ́nu iṣẹ́ tó bá ń ṣe ìpáyà pé màá lose advantage iṣẹ́ so irú ẹ̀ máa ń wà fọmọ náà tọ́jú pé kò ní kápá láti fẹ́ǹ fún rẹ̀ nàtọ́ bá ní éèjì wo ló tọ́ láti kọ àṣẹ kò sí éèjì kan tá a ti ní ojúṣe pé ká kọ àṣẹ tó bá takò tọ́lọ́run ṣùgbọ́n éèjì wo lèèyàn máa fi ìfẹ́ òkè òun nìkan tóun lè call back to ó depend lórí individual ìmáàlì individual ni kì í ṣọ̀rọ̀ kí la nínú dé ẹlòmíì ò ní nǹkan kan ṣùgbọ́n ṣe tó takótọ lọ́hùn ó máa dìsò bí ẹ̀ kò dẹ̀ ní nǹkan kan ó túmọ̀ sí pé àgbẹ́kẹ̀lé ẹnu ọlọ́run ọba ó ṣe kí ni ó sọ fún ilẹ̀ ẹlòmíì dẹ̀ ní ìpayà tí ò tí ì ṣẹlẹ̀ ó ti ń ṣe pé à òótọ́ a ní savings dẹ̀ ìgbà mélòó ló ti máa tán ó bẹ́tà ká fọ́ nìlà sọ̀rọ̀ imani ni kì í sọ̀rọ̀ age fọlọ́ máa ṣàfihàn ní ìtòkùn rẹ̀ question number four. sallallahu alaykum ya shaykhana al-karim ọba aláàkí yé wa fún ní ẹ̀sán dáadáa ilé ah, ìtẹ̀sẹ̀ fún wa yìí tí ẹ bá ní àsanwó láti wá jókòó ní òròké òkèrè tí ọlọ́run wá ní ẹ̀ ṣe fún wa lọ́fẹ̀ẹ́ ọba aláàkó bá wọn sẹ́yìn lọ́sàn dáadáa ó jẹ́ kí ó ṣe ẹnì kọ̀ọ̀kan náà ní àǹfààní. expect tí èmi fẹ́ yá so ibi ọ̀rọ̀ kéwù mo rò kó dà pé ètò ìjọmọ́rẹ́ yìí àti fẹ́ẹ̀ sọ gan díẹ̀ sòun náà ló dẹ̀ fẹ́ gbajúmọ̀ gan ní àwùjọ torí débi tí kéwù yẹ ọ̀rọ̀ fẹ́ ẹ̀ mú bẹ̀ dáadáa tó yẹ kí wọ́n ti sábì àgùndá kọ́là pé mo wọ́n kì í ṣe ní ìbéèrè so kí ni tí mo wò ní pé um, bí àṣírò ìgbóyàn ti máa ń táwọn afáàjì máa ń sábà sọ pé kí èèyàn kọ́ àwọn ọmọ ní kéwù léyìí tí wọ́n máa ń là kalẹ̀ so tí wọ́n bá dẹ́wọ̀ àwọn area kọ̀ọ̀kan náà lẹ́kọ́ máa sábà ṣe nǹkan yẹn tí wọ́n dẹ̀ gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ lápẹ̀lẹ̀ àwọn sẹ̀nàkítọ̀ ní Mauritania àbí àwọn afa Arnaout ní Yemen náà àwọn Zarqa ní area Yemen ẹ máa sábà mọ̀ kí wọ́n rè é máa sábà dá yàtọ̀ gan tó ní bí wọ́n ti wọ́n ṣe máa ń ní kí èèyàn pilẹ̀ àwọn nǹkan yẹn tó lápẹ̀rẹ̀ bí a kò mọ̀ ọkọ bẹ̀rẹ̀ pẹ̀lú ṣèlú àwọn mùtúùnù èyí tó bá gbajúmọ̀ ní àwùjọ tó bá wà lẹ́yìn náà lẹ́yìn tó bá ti ṣe léyìí tán kó ṣe bẹ̀rẹ̀ sí ka kó tó bẹ̀rẹ̀ sí ṣàlàyé mọ́túnú kọ̀ọ̀kan fún kó tó dé kó wọn náà dé sèdí pé yẹ wọn náà ti tó láàfà mo rí pé nínú ọ̀rọ̀ wa asalamu alaykum expect arabiya àti quran then akida ni mo rí pé ẹ fẹ́ mẹ́nu àwọn ilé ìwé tí wọ́n tó ní nǹkan tó lè sèyàn dàáfà tẹ́gbèrè wa ọmọ di àáfà tó báwo ni wọ́n ti fẹ́ ṣe àárín yìí ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ èdè language so èmi náà máa ń fọ̀ tọ́lá yìí pé ọmọ tó bá dé fẹ́ pé yorùbá ni wa kọ́mọ yẹn gbé dè é e. ọmọ èdè yẹn kó yé yékéyéké kódà bẹ́ẹ̀ pé ọmọ wà ní fọ́ ẹ̀. Yuma, Yuma, yóò máa máa kódà na. ilé kódà. Okay. Now, it is good kọ́mọ èèyàn kó jẹ́ ọmọ ọdún mẹ́rin kó máa rán yorùbá àbàdàn ó fẹ́ tèmi lọ́rùn ju kí ó tètè yára láti máa sọ èdè òyìnbó lọ tí mo wò pé kì sábà ṣẹlẹ̀ làwọn àwọn example táwọn èèyàn mú wá ó tún takò nǹkan tí mo ní lọ́kàn yìí so báwo ni ẹ fẹ́ ṣe àníyàn. àkọ́kọ́ náà nípa ti kéwù yẹn ẹ foríjì mi nípa terminology pé kọ́mọ di àfa tó wọ yunifásitì ó dà pé eh, àfa tí mo lò yẹn áádìm ní bọ́dà mi gbọ́ yé sí ṣẹ̀rí ńlẹ̀ wọn bíbà yìí tábà a understand ni pé ó há eh, in fact lọ́pọ̀ àyè pé lè lárúbáwá àbí. rí agbo àwa tí ọlọ́run ní ká máa gbẹ̀ngbẹ́ súnà sábà ń pera usually standard wa ó ha quran ọmọ lárúbáwá ó gbọ́ra àkídà yìí ni now ṣíbù mùtún táàfà ń sọ yẹn dáadáa ni tó jẹ́ pé àwa gan tẹ́ ẹ pé ní ustaz ustaz ustaz mélòó la ṣe nú ẹ̀ tó bá jẹ́ pé ìyẹn ni nǹkan tí ń sọ abẹ́ẹ̀ high standard ni táwa gan ò rí achieve bọ̀ tó jẹ́ pé fún àwọn ṣẹ̀lá tó tàbí jẹ́ pé àwọn ò lé nǹkan kan torí pé ṣe pé èdè méjì làwọn ń lépa pọ̀ ń sìn tí ò bá tẹ̀ jẹ́ mẹ́ta ọ̀tọ̀ lédè yorùbá tẹ́ pé à ń bọ̀ ń ọmọ ìyá kan ti ní kí n fún mike tí bá sọ̀rọ̀ tán torí pé gbogbo tá à ń sọ àti lọ síbi èdè yorùbá tó <laughs> ti yé ọ̀tọ̀ lédè lárúbáwá tó dé díẹ̀ tó jẹ́ díẹ̀ sí wa ọ̀tọ̀ ni secular education jẹ́ pé tó bá ní láwùjọ yìí ó wà irrelevant àbẹ́ẹ̀kọ́ ni so kíní wọ̀nyẹn ó jẹ́ kí a máa mú gbogbo ẹ̀ ní ìbá bí ààyè ṣe gbà wá mọ ló fi jẹ́ pé ọmọ tó há quran tó gbọ́ lárúbáwá tó ní àkídà tá a nírètí pé òkè tó bá mú ẹni kíra tó fẹ́ kà á ó lè dá gbọ́yé a lè rí fáàtì àfà torí environment tá a wà ní tí ò tí fi ṣégbùdọ̀ àwọn mùtún tí àfáàrí fásitì yẹn so mo gbà wípé ìyẹn náà ni ideal thing ààrí yẹn ṣe torí àwọn nǹkan míì tá a kó pọ̀ bíbà yìí so mo bí ọlọ́run ọba kọ́lọ́run bá wa dẹrẹ̀ fún jẹ́ pé generation táwọn ọmọ wa á tún rọrùn ìṣìwà yìí lọ sọ afábọ̀tà mọ̀ bóyá mo ra ẹ́ àhà nípa ti kejì èdè yorùbá yẹn ẹ tòun ti bó ṣe jẹ́ pé àwọn ọmọ wa rí òyìnbó pass ní first attempt àwọn ohun tó òyìnbó nulẹ̀ o yes àwọn sísà tó dẹ̀ wá sí halkọ wọ́n mọ̀ pé a strict nípa pé a fẹ́ kí wọ́n máa sọ yorùbá táwọn ọmọ wa a rí i pé yorùbá tá à ń sọ fọ́mọ kò di lọ́wọ́ àti mọ̀wé rárá rárá àgbogbo nǹkan tí mo rí fásitì látàárọ̀ fún àwọn ọmọ ṣe dáadáa yìí testimony ni pé àìsàn òyìnbó tí wọn kò ní kọ́ máa mọ̀ english òun rí pàṣẹ pé a bá wọn bọ̀ tí lọ skul ṣé pé ìkẹ́ òyìnbó báyìí ni wọ́n bí wọn dé tòun ti bẹ́ẹ̀ wọ́n lè má good in written english wọ́n lè má good nínú òyìnbó tí wọ́n lè fún textbook so the fact pa n sọ yorùbá sọmọ kò ní kókó níyè nínú òyìnbó sísọ kò ní kí diction ẹ̀ má dáa táwọn èèyàn bá dẹ̀ ní ṣó lè wọ́ ọ̀pá ní tẹ bá mìtà àwọn ọmọ tá a ṣe bẹ́ẹ̀ fún ẹ bá wọn sọ òyìnbó bóyá òyìnbó wọn wọ̀ ọ̀wọ́ torí pé yorùbá náà sọ fún wọn nù lé ajẹ́ náà jẹ́ pé òyìnbó òyìnbó ṣáàni òyìnbó tí bàbá gan sọ owó textbook. orúkọ òyìnbó ọmọ so i don't advocate speaking english of those kids lórí pàṣẹ fún ọmọ òyìnbó mi ò advocate their personality so kì í sábà débẹ̀ àtúmọ̀ àpẹẹrẹ bíi bẹ̀rẹ̀ ẹnìkan ti yẹ ká fọwọ́n náà ìjàmbá fẹ́ gbélẹ̀ ìṣàlá so ìyẹn ní nǹkan tí mo lè sọ lórí òyìnbó yẹn now number five.